yes ma àdúpẹ́ wa àdúpẹ́ o àdúpẹ́ wa ta inú mi ti ẹ̀rù tí mo bá yín eh. ah, mo kàn fẹ́ rí mo kàn rí kan ní eh. wọn wọn fún wa ní assignment kan ní school ni assignment wa gbomi ní ara mi fún wa pé ah, ẹ jẹ́ kí n tọ̀ màá mi wá pé ah, ẹ̀yin àgbà náà ni ẹ̀yin máa ń tọ̀ wá tí nǹkan bá dàrú mọ́yàn lójú wọ́n ní akọ ìtàn kékeré kan nípa nǹkan ẹlẹgẹ́ tó ìtọ́ ẹ̀rù mi ti wá tó wá pé ẹ̀yin àgbà náà lè lè sọ̀rọ̀ àwọn nǹkan báyẹn fún yàn tó jẹ́ ìwánu máa mi. o káre ọmọ ọ̀dọ̀ àgbà hmm. nǹkan ẹlẹgẹ́ hmm. màá sọ fún ẹ. Ah, ẹ ṣe bàbá. sórí ohun tó rọ̀ mọ́ nǹkan ẹlẹgẹ́ ó pọ̀ hmm. ṣùgbọ́n màá sọ ẹyọ kan fún ẹ nínú ẹ. Mm. thing Maranti, Maranti, Maranti, oh, big thing. One leg àǹtí o àǹtí àǹtí ìwú mi nǹkan tó ṣọmọ lábà mi wo mi mọ́kọ́ tó ṣe àlùkò kókò ṣe gidi ni kókò ṣe gidi ni gègìrì bíi ti bá mi mọ́kọ́ tó ṣe o. Ah! lẹ́nu mọ́ gbọ́dọ̀ tuntun yìí yé eh, kí ló jẹ kó jẹ́ ọkọ síbí nìkan mo fún. ọkọ mi ọkọ mi ọkọ mi ọkọ mi ọkọ mi bọ̀ ọkọ mi bọ̀ ọkọ mi bọ̀. ibo ah. mo ti fẹ́ rí mọ́tò tó fẹ́ gbé mi lọ sọ́sì ẹ kò mọ sí hospital àǹtí mẹ́ka lóde tí wọ́n mẹ́ka sí hospital ẹ jẹ́ mọ sí hospital. bá mú bá mú bọ̀sì bá mú bọ̀sì. discipline how many hours do máa fi ṣí gẹ̀ẹ́tì fún mi. mi ò wà okay. ní sá. o wà òkè kí nìkan tó ṣe ẹ tí o bá wà òkè wà dé gbálẹ̀ àwọn òbí ẹ lọ kí nìkan tó dé tí o lè fi ṣí gẹ̀ẹ́tì mi látẹ̀kọ́ tí mo ti ọ̀nù níbẹ̀. ọ̀rẹ́ ni sá. ẹ kí ló ṣọrẹ. bá mi sọ̀rọ̀ wọ́kọ̀ ni mo bá wí ni. ọ̀rẹ́ ti kú ni sá. ọ̀rẹ́ kú ni sá. ọ̀rẹ́ ṣe o ye jigi de ɛ jɔn mɔ na o ma minɛ i la jama wale aa ɛ o ma minɛ kiri. ọ̀rẹ́ kò ní sá. má ronú mọ́ kí ló dé ó ti tó o ẹ mọ̀ pé tí rònú bá pọ̀ lápọ̀ jù ó máa ń sọ àgọ́ ara di kòròǹfò ni ẹ má ronú mà ohun gbogbo yí ọlọ́run ọlọ́run náà ló fún wa ọlọ́run náà ló tún gbà á ẹ́ ọlọ́run tó dẹ̀ gbà ó máa ṣe tó dá lágbára ọlọ́run ẹ má ronú mọ́ ó ti tó ẹ̀yin náà bá wọn sọ̀rọ̀. àǹtí òótọ́ nìkan tó sọ wọn tó bá ní kalẹ̀ kò ní kó má dé sí i fún ìtàn àbáyín kalẹ̀ ṣùgbọ́n ti dùn. ìwọ ìwọ ni mo

ẹni kó bá wọ ọmọ mi mi ìbá jà mi ìbá jà kò ní kó bá mi wọ ọmọ mi kó bá ti gbọ́ ọmọ mi fún mi mi ìbá jà èmi àti oníwàhálà kọ̀ọ̀kan ẹ̀kọ́ ní kó bá mi kọ́ ẹ bá mi sọ ẹ bá mi tẹ̀ ẹ bá mi bẹ̀ ẹ́ pé kó fún mi lọ́mọ mi tó bá ti fún mi lọ́mọ mi ó ti tán ẹ bá mi bẹ̀ ẹ́ pé kó bá mi gbọ́ ọmọ mi. How could you do this to me? How could you? How could you? How could you? orí ẹkún ìlú ṣì wà ní mo sọ fún ẹgbẹ́ nǹkan tó ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ ọlọ́run ní jẹ́ ká burú tó ṣẹlẹ̀ sí wa nílé mi fine mo mọ̀ pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí fún ara mi mo fún ara mi fà ẹ́ àmọ́ bó ṣe ń sunkún yìí ó máa dá nǹkan míì ṣe lára mi ẹni tí ọlọ́run máa ṣe fún wa tó jẹ́ pé ó máa bá wa kalẹ̀ òun lọ́lọ́run máa ṣe fún ìmọ̀ àti lágbára ọlọ́run dùn tó ràn yìí sunkún mi bó ṣe ń sunkún yìí ó múnú mi bàjẹ́ sí mi. wipe your tears. Eh? this nǹkan ṣùgbọ́n i'm sorry bó ṣe ń sunkún yìí kò ní lè jẹ́ kí n lọ síbi tí mò ń lọ mọ́ ìtò pé ìgbà tí má fi wọ ìyàwó mi lẹ́sílẹ̀ tó jẹ́ pé inú ẹ̀ bàjẹ́ báwo lèmi gan ṣe fẹ́ bá ìdùnnú pàdé níbi tí mò ń lọ john tó rẹ̀ lórí sunkún mi hmm. i love you so much and um, mo assure pé irú nǹkan tó ṣẹlẹ̀ kò ní ever lè ṣẹlẹ̀ mọ́ please i'm sorry. I don't even know what to do anymore. Okay, um, let's go inside. tó fẹ́ gangan tí mi ò ti ṣe. no no no kí ni obìnrin ń gèèní nínú ilé ọkọ tí ò tí ì gèèní lọ́dọ̀ mi nínú gbọ̀n fámìlì mi kò sí any one of them tó gbádùn mi tó ẹ. mo ti kọ́lé fún ẹ múra lè fún ẹ tí ò tí ì kọ́lé lórí mọ́tò tó wù ẹ́ ló ń gùn aṣọ oríṣiríṣi aṣọ ìgbàlódé tó bá lo fẹ́ràn ní ìmọ̀ràn fún ẹ mo ti ń pọ́ǹpù owó sákàǹtì ẹ̀ láì mọ iye gbà so what else do you want wọ́n ní ọ̀nà fún lọ́nà ọ̀run ṣó rò pé mò ń gbé cocaine ni àbò rò pé mò ń ṣe ritual ni ah, project tí mò ń lọ fún ìmúmọ́ ẹ tí mo máa gain tí bá gain ẹ ṣe bá jọba náà. ẹ máa gbà mí can you can you can you listen to yourself can you just listen to yourself gbọ́kàn tó ń sọ jáde láti gbòòrò ẹnu ẹ nítorí wípé o ti kọ́lé fún mi o ra mọ́tò fún mi so what o ṣe wo ohun mèremère fún mi ẹ̀hẹ́ ìyàwó ẹ̀ ní mìíràn kò sí iye nǹkan tó lè ṣe fún mi láyé yìí tó fẹ́ dàbí kí n máa rí ìwọ ah ìwọ náà can't you just listen to yourself just listen to what you're saying ṣé ọ̀rọ̀ tó sọ yìí ṣé ọmọ ọpọlọ dání ṣá. Ah, wò ó má múnú bí mi o. ok èmi ò ní múnú bí ẹ tí wọ́n bá ń sọ wípé kí ọkùnrin kó perform duty lórí obìnrin ah, no ìwọ náà mọ̀ pé tí bá kí ẹ mọ́lẹ̀ ìgbà míì mo lo one hour ìgbà míì mo lo one and a half hour ìwọ gangan ló máa ń pariwo oṣù fẹ́ pa mí ni kọ́ládé oṣù fẹ́ ṣe mí lè ṣe ni ẹ kíní kan kíní kan wọ́n lè fi ẹ lẹ̀. kí ló ń sọ what are you saying nǹkan náà sọ fún ẹni pé a ẹ is it all about only bed uh, am I talking to you about only bed èmi ò bẹ́ẹ̀ sọ̀rọ̀ only bed mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ kí n rí ọkọ mi ẹni tó fẹ́ mi ní ṣùlọ́kà mo fẹ́ máa rí kó máa rí mi kémi náà máa rí ẹ ó sọ̀rọ̀ ń lo one hundred hours lórí bed for crying out loud ó rẹ́ ni bẹ́ẹ̀ sọ̀rọ̀ ọ̀rẹ́ ni bẹ́ẹ̀ sọ̀rọ̀ àtọ́. ok hmm, ó dà pé mo ti understand nǹkan tó fẹ́ èmi máa ṣe bọ́ sórí trip tí mò ń lọ lọ́wọ́ ẹ̀ ó ṣe jẹ́ kí èmi lọ sí bọ́mbádé. ẹ jẹ́ jọ máa lọ. no no no má má jẹ́ ká jẹ́ ká jọ máa lọ ká jẹ́ ká jọ lọ. ṣebí business ṣebí mi máa lọ tẹ. ó sì ní nǹkan tí wọ́n mójútó ń lé. kí bí kí ni bí kí n tẹ́kẹ̀ àmọ́ bí kí mú ọ lọ sí skul bí kí gbé ọ lọ sí skul kí lọ gbé wọn ṣé nǹkan tẹ́mi wálé ayé tèmi wá ṣe nìyà bí. ok sori tí mo bá wọnú mọ́tò ń sìn máa sáré ṣe transfer fún ẹ wọ́n lówó lobìnrin mọ̀ dẹ́ni obìnrin tún mọ̀ ó oh, ó oh, tí n bá ti dé màá fún ẹ lówó nísìnyí tí n bá dé màá ó ó tó ti gbọ́ fọkànbalẹ̀ má bínú tó lẹ́rù yẹn ok i'm sorry tí ẹ rẹ́rìn sí mi tàbí kò ọ̀gbìn ọ̀dà ṣéèkì ń pẹ̀kì. máa lọ máa wọ̀rẹ́. mo rẹ́rìn sí mi. mo ní kó máa lọ máa wọ̀rẹ́. ok jẹ́ kí mi pẹ̀kì ah, má bínú ṣùgbọ́n jẹ́ kí n pẹ̀kì. Hmm, ah, that's my darling mi ní pẹ́ all mm. ló ń sọ̀rọ̀. péjú péjú wo péjú ògùnmọ́lá àti dájú. péjú ọmọ ọjọ́ yẹn tá a jọ pàdé níbi òtẹ́ẹ̀lì kọba tó sọ pé yín lẹ́nu ibẹ̀. ó péjú péjú á padà rẹ̀. mo fẹ́ rí yín ni. kí ló fẹ́ rí mi fún. nǹkan tá a ṣe ń jọ yẹn mo ti lóyún. ó doyún ẹ tó bá doyún lọ fún ẹni tó lóyún lóyún ẹ̀ náà àbí èwo ni tèmi tó wá ń sọ fún pé mo fún ẹ lóyún. ẹyin náà ṣàmọ pé mi ò ṣe irun báyẹn rí ẹyin náà ni mo kọ́kọ́ mọ̀ ṣé wọn náà ń gbọ́ nǹkan tó ń sọ ó pé rẹ ní virgin èmi wá ẹ̀pẹ̀ mo bẹ̀ dísláwà ẹ̀ wọ́n á sọ fún mi pé olóyún jọ́tò ọlọ́n ṣé bẹ́ẹ̀ ni oyún ṣe máa ń tètè wọnú èèyàn ni. kódà wọ́n ti lé mi kó lé wọ́n ti stop school fee mi wọ́n san school fees mi mọ́ nílé ẹjọ́ ìṣàánú mi. ẹ tó bá ti lé ẹkún òun lè dúró sínú òtẹ́ ibi tó wà náà kó dẹ̀ sanwó fún wọn bẹ̀ kọ́ fún ẹ ní yàrá kan bẹ́ẹ̀ wọ́n ní tèmi tó wá sàn yẹn fún tó bá lé ẹkún òun lè lọ sípò mi call somebody else má má sọ fún mi pé mo lóyún inú ẹ o ṣé wọ́n sọ fún mi pé mo lè fóbìnrin lóyún ni. ẹ ṣe ṣe ok ṣe bẹ́ẹ̀ lẹ́ni bẹ̀. láyé ayé láyé ẹ láyé láyé ẹ má ẹ̀ va nílé ayé ẹ kó pe nọ́mbà yìí wọ́n máa rán yín kẹ́ lọ kàwé ní sùkúl ẹ má máa wọ́kùnrin káàkiri ó wá sọ fẹ́mi sìn pé o lóyún jọ́ tó ọlọ́run ṣé mo dàbí ọkùnrin tó lè fòbìnrin lóyún má pè mí mọ́lẹ̀ ayé ẹ o tí bá ti àwọn máa fún gbogbo obìnrin lóyún ilé ayé mi á wá jẹ irú ọ tó dàbí ṣáńkó lóyún máa fún lóyún. mami o yé mo kú ọ ọkú ọkú ẹ sọ fún mi pé ẹ ń ṣeré ni àwọn ló ní bíbá yá mi. wo má disturb mi má disturb wo in fact báwo ló ṣe wọ ní bíbá yìí gan-an ẹ a kì í yàn lọ nírú kan báyìí ní bíbá yìí security máa pe security sí ẹ ọmọ alẹ́ e jáde kúrò níbà yìí lọ try ìbọn mi mo sọ fún yẹn security máa ní kó gbé jáde kúrò níbà ó ṣe máa ṣe rádaràda kiri nìyẹn. Ah, ọ̀gá ọlọ́pàá mi ò sọ fún yín pé mi ò mọ woman ni but bí mo ṣe mọ̀ ó yàtọ̀ sí nǹkan tó ń sọ yìí. báwo ni màá sọ pé mo gba two million naira lọ́wọ́ òun fine mo gbé gẹ́gẹ́ bí olóṣó ni ní allen avenue eh? ọjọ́ tí mo dẹ̀ máa gbé yẹn woman calm down ìgbà tí mo dẹ̀ máa gbé ní olóṣó mo sanwó ẹ̀ fún àbí mi sanwó ẹ̀ fún ẹ ni. Ah ṣé o gọ́ọ̀mù ni àwọn mu rọ̀hún èmi èmi fẹ́mi ládé fọláṣẹ́ nígbà ló wà ẹ̀. ẹ jẹ́ ká ṣe wọn báyìí wọn táwọn pariwo àrígbọ́n kan sọ jẹ́ kán délé ẹ̀ tó bá délé adé àfúgbọ́ ti yín. ẹ bí òun parọ́ ni òun parọ́ ni. we are here for settlement abẹ́ ló bọ́ déjà. ẹ ṣe gan sajara gẹ́gẹ́ bí mo ṣe ń ṣàlàyé lọ fún yín woman yìí ọjọ́ tí màá tẹ̀ pàdé mo fún lówó ẹ̀ mo tún hàdówó fún gan àbí mi hàdówó fún ẹni. àrà máa pa ẹgbẹ̀rún ọgbọ̀n pa àrà máa pa ọgbọ̀n fámìlì ẹ̀ then know you Fẹ́miládé. Èmi Fẹ́miládé, my name is Bọ̀sún. Ẹ wo irú accusation wo ni o gbélé náà? Now, contract change jọ sáyẹn ti parí ẹ̀. A Ẹ wo ọ̀gá ọlọ́pàá ṣé rí gbogbo nǹkan tó ń dán lọ́rọ̀ yìí kò ní dàrú mọ́ yín lójú ṣé rí olè onígbé yín lọ́mọ lọ bọ̀bọ̀ yìí onírọ̀ ni ẹ irú ni bàbá yìí ẹ jẹ ṣé rí bó ṣe wà yẹn boyfriend mi ni o boyfriend ni bọ̀bọ̀ tẹ̀ ń wọ́ yìí o Fẹ́mi Ládé lorúkọ ẹ̀ ṣé o mọ̀ mímọ́ ni Fọláṣadé mímọ́ mo ti mọ̀ ẹ́ woman yìí ó sọ owó wà bá mi ẹ nítorí bó fẹ̀mí tó jẹ́ ó lóun ní iṣu ó lóun ní problem ó lóun fẹ́ ṣe contract kan ipe two hundred million naira ní gain yẹn ipe two million naira lòdì ló kù kó o fi yanjú gbogbo contract yẹn mo dẹ̀ ń wò pé as boyfriend bó ṣe ń ṣe iṣẹ́ àwọn understand mo dẹ̀ ní òkè kó má wọrí bàbá wa owó sí i torí owó yẹn kò sí lọ́wọ́ mi mo tún lọ yá kún owó tó wà lọ́wọ́ mi ni o mo dẹ̀ gbé lọ mo dẹ̀ gbowó fún wọn bó ṣe wá mo ṣe wá mẹ́wọ́n tó wá dàfẹ́ mọ́ mi lọ́wọ́ ibi òye mi o mo dẹ̀ kó two million naira yìí fún ẹ àtìgbà yẹn mo ṣe pẹ̀kọ́ pìkì kọ́ mi. ẹ máa gbọ́ ẹ̀yin eh, méjèèjì àti ibi tá à ń lọ so ẹ̀yin méjèèjì lẹ ní point ṣé ìyẹn but ṣe rí tẹ́bà fi sùúrù sọ̀rọ̀ ìyá ànílújọ́ ọ̀rọ̀ yìí o mo láwọn ìbéèrè kan tí mo fẹ́ bí right níjọ́ tí ẹ fẹ́ fún máa yìí ní owó ṣé ẹ ṣe transfer ni kódà báàgì sukú ọmọ àbúrò mi tó wà lọ́dọ̀ mi òun ni mo fi gbé lọ fún òun ni mo fi lọ gbé lọ fún ní hòtẹ́ẹ̀lì àtàjọ máa ń lò ó. by the way nígbà tí ẹ fẹ́ gbówó yẹn lọ ta ni ó jẹ́ bí witness as in tẹ́ sọ fún pé ẹ fẹ́ fún boyfriend mi lówó. ẹ̀yin mi mi ò sọ fẹ́ ní bọ́ọ̀dì mo fi ṣòkú òru láàyè mi àti ẹ̀ ní síkírìtì. àbíṣe náà ti ń gbọ́ nǹkan tí wọ́n máa ń sọ ẹjọ́ bá mi béèrè lọ́wọ́ ibo ni olóṣó ti fẹ́ rí two million naira ẹjọ́ ṣé bẹ́ẹ̀ ni olóṣó ṣe ń lówó sí I ah. wọ́n máa ní bó ṣé èmi. Fẹ́mi ládé ò bẹ̀rù ọ lọ. wọ́n máa tẹ̀mí Fẹ́mi ládé mọ́ náà. bẹ̀rù fàyàlẹ́ ayẹyẹ àti wọ́n tó dẹ̀ gbowó wa pé two million naira wọ́n lọ gbé fún yàn kò sẹ́ni kan tó máa jẹ́lẹ̀ rí ẹ kò ń ṣe pé báyìí kò ṣe transfer o pé two million pé bí the country ṣe rí o lọ gbé báyọ̀ lórí ó yà kàn mú ẹ dáadáa kọ́sẹ́rò if you can see very well this particular case ó jọ case olóṣù ọjọ́ sí tí ó dédé di máa ẹ̀ mú lórí títì tó sọ wípé ó bá òun ṣe kankan wípé kò fóònù bẹ́ẹ̀ ṣe máa ṣe ẹ wo ṣe ni bí mo ṣe wà yìí responsible woman ní mímí iṣẹ́ olóṣù o ah! two million naira yẹn mo lọ yá kun ni ebi kan mo ní. ok o sọ pé responsible woman ni o lọ ń gbowó fún boyfriend nínú room hotel. ẹ boyfriend mi ni boyfriend mi ni. o o kàn rí náà as a gentleman o kàn wẹ̀ kó tani sí ilé jẹ and he's strong. boyfriend mi ni. shut up if you dare say anything again i will ask this constable to man lock you up what's your problem bí nàìjíríà ṣe rí wọn náà gbé two million naira wọn náà gbé fún yàn ní kínní ó dẹ̀ parọ́ mọ́. wo gentleman thank you very much i'm very sure mo fọlọ́n bá bẹ̀ yín gan ẹ má bínú fún accusation ti. ó yọ mi jẹ ní ọdún lẹ́fì o. o yẹ ká pè é wá ká béèrè tábà pé ìwà ká béèrè bá ṣe béèrè yìí náà àní rí bí òótọ́ but ojú òótọ́ ti wọn i'm very sorry. Ah, um, i no problem ip in fact mo really appreciate nǹkan convention because um, ọ̀pọ̀lọpọ̀ ogun ọba ìlú wa tó jẹ́ pé wọ́n máa fẹ́ defend our innocent. bó ṣe máa ń ṣẹlẹ̀ nìyẹn ọgbẹ́ lu jẹ́ntì. oh thank you very much. ẹ eh, tó bá dé dàbẹ́ ni pé mo kọ́ yín níṣẹ́ yín ó yẹ kẹ́ gbé irú lédi yìí ẹgbẹ́ lọ sáárò wọ́n ṣe test. ìjọba máa ṣe ìgbésẹ̀. mo máa gbé fábílì ẹ̀ lọ sáárò fábílì ẹ̀ lọ máa gbé lọ ẹ̀ wọ ó ti mi lọ tí ibi tó bá padà sọ nǹkan bẹ́ẹ̀ kò lè lọ́ọ̀kẹ́ ọ. better because ó tún ti ó tún ti ń pè mí lórúkọ mi. i'm very sorry. ṣé mo gbé bóyá ń bá mi sọ̀rọ̀ mo lè pe lọ́ọ̀yà mi kó file case against ẹ̀ wá wá kó máa fún mi lórí orúkọ oríṣiríṣi what's mean of that mo respect ni o ipo no mi tẹ bínú náà mo mọ̀ pé nuisance ni lady náà ah. ẹ wá ipo ẹ ṣe gan mo really appreciate ẹ jọ ẹ bá mi manage owó. corruption not in my country jọ torí Ọlọ́run ẹ má bínú tó bá jẹ́ pé àrùn dá tẹ̀ ní àmàdìjọ resort. you are one of the good officers. ti abẹ bi o kejì ọkọ yà. tẹmíládé ọdọbí ló máa ọdọbí ló máa da omi gbogbo nǹkan jẹ́nà. madam abẹ́rẹ́ sẹ́kọ̀ọ́ sẹ́kọ̀ọ́ àmú. owó lọ. hello. yeah. of course ọ̀rọ̀ mi yé mi dáadáa. ṣé ọtí mi máa supply mi ó yàtọ̀ sí the usual àmà táwọn èèyàn máa ń hàkì kò kí ń ṣe oní basket nírọ̀ box ní títì very beautiful box tẹ́yìn náà bá rẹra láìpẹ́ as a matter of fact a máa ríra sọ máa fún yín máa gbé sáàpù kọ wa kẹwù. ṣẹ́dẹ̀ ṣọ́ nǹkan tẹ́ ẹ̀ sọ ṣá. tá a bá ṣe ilé ìtọ́ ẹ̀ tún máa gbé mi fún mi i'm very sure. ẹ̀ tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni. Ah, mo fẹ́ fi aṣọ yín pé hundred percent sure ẹ̀yin ni iṣẹ́ yẹn máa já mọ́ lọ́wọ́. anyway um, nípa percentage yẹn ẹ̀yin ni kẹ́ máa fọkọ̀. ìtọ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lómi ìwà tó yẹ ti ṣe fún and at the end of everything wọ́n fi ibi san fún wa ni. ṣé ní ti percentage kò ní rárá o ìṣòro ìyọ̀lẹ́ o ọ̀gá ti àgbèsè kí eréke ìpínlẹ̀ máa fún mi. Eh, inú mi dùn pé ẹ ti fi mí lọ́kàn balẹ̀ ẹ̀yin náà ni ẹ lọ fọkàn balẹ̀ iṣẹ́ yẹn ọ̀dọ̀ yín ló máa já sí. ìgbà wo ni ká Friday máa wà òkè. Friday wà òkè fèmí what time you carry on Friday. bí a bí six pm yẹn ṣó wà òkè fún yín. six pm fine so mo láti máa meet. màá màá get back sí i. ọ̀rọ̀ ọ̀rọ̀ náà pé for Friday. how are you. I'm fine. okay bye bye. Ah. táwa ni ẹ̀ ń bá sọ̀rọ̀ lórí fóònù tuntun yìí. èèyàn kan ló fún mi ní business kan. oh wow. contract náà in fact beautiful one wọ́n ní kí n supply wọn ní àbá. are you sure. very sure. oh, oh darling má jẹ́ ká purọ́ fúnra wa any business tó bá máa ṣe tí ò bá ti yọwọ́ no no don't go for it. of course ó máa yọwọ́ náà. ó ṣí ọ̀pọ̀ máa yọwọ́. ayọwọ́. ṣé o mọ̀ pé èmi fẹ́ràn owó gan. ọmọ èmi náà nà. Oh. Oh. I trust you. <laughs> That's my Trust me now. Um, kí ni mo lè jẹ? Oúnjẹ wa. Mi ò ti jẹ ọkọ láti. Oúnjẹ wa. Oúnjẹ wa. Ọ̀ oh, jẹ́ kí n kọ́kọ́ mẹ́lẹ̀ yìí lọ. N bọ̀. Um, jẹ́ ká lọ. Ṣoṣá wa òkè. Ẹ kú àtàárọ̀. Um, jẹ́ mi lọ sókè. Mo ń bọ̀. I hope you enjoyed doing business with me. Of course, yes. Uh, everything went smoothly mi ò ní regret ẹyọ kan ṣoṣo báyìí gbogbo iye profit tó ní mari náà ni mo rí and i promise you pé ma transfer owó tiẹ̀ sí ẹ léni léni léni léni i mean your percentage. wow kémi náà sọ fún ẹ the last time tàbí ṣe business ìgbé kó fọkàn ẹ balẹ̀ but to me i see it within myself that bẹ́ẹ̀ni pé you like you having some kind of a doubt like ṣé gbogbo èdè ṣe. àwọn business ṣe rí nìyẹn kò sígbà tí ẹ bá fẹ́ ṣe business tẹ́rù ni màá bàyàn pé àbí ta lè ń deal pẹ̀lú but ah, um, o prove fún mi pé you are an honest person so at the end of the day we are both happy. <laughs> ah we thank God I àdìsí àgbékò ẹ̀ńdọ̀ ẹ̀ nísìnyí àbá abéjì ìjálè ti wà láàrin wa. ìjà rẹpẹtẹ ni <laughs> màá ah màá báyọ̀ fowó ṣeré. ẹ ah, eh, wò má jẹ́ kí n beat around the bush nǹkan tí mo ti ń ba ìsọ láti jọ iná ni mo sọ fún yín pé mo nífẹ̀ẹ́ mo need in my life I don't know what I can do anymore without you. Ever since I've met you, I never knew anything anymore that is going on in my life. Mi ò mọ̀ rárá tí má fẹ́ jẹun, màá máa ronú pa ẹ̀, tí má fẹ́ mu mi, màá máa ronú pa ẹ̀, tí má gbé tí síwájú mi gan, màá mú màá kọ́ gbàgbé sùn lónìí just because of you. Please just give me a space in your life. Let me just prove it to you that I love you so much. Are you sure you love me? Like seriously, I love you so much. Kò sí iye nǹkan tó lè ṣe fún mi láyé yìí tó fẹ́ dàbí kí n máa rí ìwọ. What up? Can't you just listen to yourself? Just listen to what you're saying. Well, well, I wouldn't mind to date you. Honestly, I need someone like you. My husband is not always there for me. He needs Sokoto, Ola Abuja, Ubugba ló máa travel honestly you may mind but ẹ̀rù um, kàn ń bà mí náà ni because me ò ṣerú nǹkan báyìí rí. baby I'd rather me gbà náà ni huh? just give me space in your life let me fill that gap that your husband is leaving so behind for you and I want to assure you you won't regret and I'll take good care of you um, babe so let me tell you something. I know how you feel mo dey understand pé ayé máa ma já pé bí a máa hurt ẹ I promise you I'm not gonna hurt you. Sure. Yeah, I promise you. uh, <laughs> like seriously, you look so cute. Thank you. wow. <laughs> and let just uh, help you through to that place. Then, uh, <sighs> and gently to the bed. Like seriously? wow. <laughs> ah. ah irú rubbish wo ni bọ̀bọ́ yìí ṣe <laughs> oh, ó ti rí ó ti bà. <laughs> Ah, mọ̀ pé wàá pé hello báwo ni ẹ ló fẹ́ mi kí ló fa gbogbo rubbish kí ni àwọn videos òṣì tó send sí mi àtàwọn pictures tó ń send sí mi. kò ń ṣe nonsense picture very lovely and nice pictures of you ni mo send sí náà so why dey you pè ní nonsense pictures. okay mo fẹ́ kó delete right away everything. <laughs> mo are very sorry gan mi delete picture yẹn. dé nígbà wo ló gbogbo pictures yẹn ẹ́ nígbà take ló gbogbo pictures yẹn o tún ṣe fídíò. o fẹ́ kí delete àwọn pictures yẹn right. of course yes ẹ no problem now tó abẹ́ kí n delete ẹ fún mi five million naira máa delete ẹ. are you blackmailing me? Eh? Femi. hello Femi o blackmail me. No, anyway tó bá very fẹ́ rí ni kó now five million naira kò pọ̀ you, fún ẹ woman yìí. Femi to jọ̀ọ́ nítorí Ọlọ́run jọ̀ọ́ oríkùnlẹ̀ ni mo wà bí ṣe ń bẹ sọ̀rọ̀ mo fi ọlọ́run mo fi ẹlẹ́dàá ayé àti bàbá ẹ̀ mo fi bù ṣàánú mi owó náà mọ̀ pé ilé ọkọ ni mo wà mí ní mi fún ẹ lówó but talking about that amount kò sí bí mo ṣe fẹ́ rí. no five million naira i'm not gonna delete that pictures. Fẹ́mi ṣòro ti bá gba ilé gba ìta mo lè rí two million naira jọ jọ bá mi gba bẹ́ẹ̀ mo bẹ́ẹ̀ ni gbogbo bóyá lọ ó ti yé mi o ó ti yé mi mo mọ̀ pé mo ti wọ one chance jọ mo bẹ́ẹ̀ ni. <laughs> woman the least tí mo lè ṣe fún ẹ òun ni four point eight million or else kò sí ọkọ mi tí màá ṣe fẹ́ mọ́. jẹ́sí ọkọ fún ẹ tí o bá ti fún mi ní owó tí mo béèrè lọ́wọ́ yìí máa send ẹ sórí whatsapp ọkọ not even that alone máa send ẹ sórí gbogbo social media mi pátápátá. alright um, nǹkan tí màá ṣe fún ẹ ni pé three million naira that's the best price so far tí mo lè ṣe fún ẹ. three million màá rí three million màá rí three million máa ṣe ń sìn sìn sìn sìn bá ṣe sọ̀rọ̀. ok. ah ayé mi ti bàjẹ́ ayé mi ti bàjẹ́ three million hey, eh, three million. three million hmm. just like that three billion. mo ti dọ́kọ̀ délé dálé mọ́. Fẹ́mi Lade nice one just two minutes three million were counting. <laughs> oh na na na na na na na, no you're bad boy Fẹ́mi Lade okay let me give you a call back. hello hello ẹ eh, mo ti rí aláàtẹ three million naira. ṣé wàá delete ẹ right away. ẹ ní ọkọ sí problem máa delete ẹ nísinsìnyí ìgbà tí mo ti rí alert so immediately máa delete ẹ fún ẹ. jọ nísinsìnyí nísinsìnyí jọ nísinsìnyí báyìí. ara ẹ̀ dẹ́. o ṣe o ṣe o ṣe. This is just the beginning. Ah! Ah! Ah! Hey, Ragbere ilé ni màá ti fẹ́ ìlú ẹ̀ pa ìwọ ló ṣí obìnrin olóyìnbó obìnrin tí mo fẹ́ kọ́mi kọ́mi fún mi ìwọ wọ́n máa sọ wọ́n máa gbọ́ mi lẹ́nu ṣọ́sítà sí ẹ̀nà wọ́n ṣépè fún ẹ ọjọ́ ni ogun òṣèré fẹ́ bẹ̀rẹ̀ sí ẹ kí ló ṣe fún mi mo sáré pé tí wọ́n sọ kọ́ máa gbọ́ mi lẹ́nu ó yẹ jí àwọn wèrè ọkùnrin ni. ó ṣe kọ́kọ́ fún mi. kí ni mo ṣe fún ẹ kátó sọ̀rọ̀ méjì wá tí màá bínú oṣù wọ́n máa bínú wẹ̀rẹ̀. sọ́kùn lọ́dẹ̀ sọ ẹ̀fọ́ kí ni mo ṣe èmi mo bínú oṣù àbí. ìyàwó yín náà ni wọ́n ṣé wọn náà lọ́dún tó wọ̀ àdúgbò yìí wọ́n ti dá yín mọ̀ pé òṣìṣẹ́ yẹn máa ń bá yàwó yín tẹ̀lé máa ń nà yàwó yín. ẹ ẹ ní kí ni nà ẹ calm down ẹ wá fún ọ̀dọ́ mo ti gbọ́ nǹkan tó sọ mo fi ọlá àbúrò ẹ̀ mo fi wù ẹ́ lé ni ọtọ́ ti bá mi tọ́ ìròṣẹ́ o wáyé nǹkan tí màá ṣe fún ẹ kí máa sọ̀rọ̀ kó má gbómi lẹ́nu. àti mi jẹ́ wọnú ilé. mi ò wọlé o mi ò wọlé alẹ́ mi ò ṣe kankan fún bá mi bí pé kí ni mo ṣe fún kí ni mo ṣe. ẹ kọ́ lọ yanjú ẹnu ilé máa bọ̀. mi ò wọlé mi ò wọlé wọ́n mọ̀ ọ́ mo mọ̀ á o dey insist pé o fẹ́ anything àbí anyway uh, mi ni take um, time rárá ṣòwò ní business kan tí mo fẹ́ ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó dẹ̀ require àwọn change díẹ̀ díẹ̀ kọ̀ọ̀kan um, máa ní ibi ten million naira lọ́wọ́ ẹ̀ mo kàn ní kí n sọ fún ẹni kó fún mi ní ten million naira yẹn kí n lè fi ṣe contract yẹn tó bá dẹ̀ ti fún mi ten million yẹn mi ní disturb ara mọ́ gbogbo àwọn tó wà lóye fún mi máa dìde tẹ̀ kò ní sí ọ̀kan láàrin. tó bá pa irọ́ fún mi màá rọ ẹ lọ sí yóò ibo ni ìyàwó mi sọ fún ẹ pé òun lọ. ó dágbére ó náà wọn lọ sí ọ̀dọ̀ ọ̀rẹ́ àwọn àti Bùsáyọ̀ kó lè máa wọ́n sà ó mo mọ̀ páwọn náà nìkan dé torí pé wọ́n ṣe lọ báyìí lẹ́yìn dé. <laughs> ìyàwó mi dágbére pé òun lọ sọ́dọ̀ Bùsáyọ̀ ṣó nǹkan tí aago ń sọ báyìí ilẹ̀ ti àbí wọ́n ní ọmọ abíire kan kéré o èwo ni ti ìyàwó ilé tó rìn katakata lẹ́sẹ̀ ok no problem alátiṣe ló máa ti ṣe ààrẹ ìwọ máa lọ ntì lọ́sùn ó dàrọ̀. Mm-hmm. <laughs> ìyàwó mi lọ sọ́dọ̀ Bùsáyọ̀ ok. Hmm. ẹ káàbọ̀. ajẹ́gẹ́gẹ́ ibo ló ń bọ̀ ibo ló fẹ́ jókòó sí kò sáàyè ẹ̀ ń bì dúró jọ sọ fún mi kí ni nǹkan tó ń gbé inú àyà ẹ yìí tó fi rò pé kò sí àkókò tó lè jáde nínú ilé kò sígbà tó lè wọlé. ẹ̀dẹ̀ ní sùúrù. kì í ní sùúrù. ṣọ́kọ̀rẹ́ mi kò sáré ló pè mí pè mí fún business kan ni ó dé lọ sọ́dọ̀ ẹ̀gbá táwọn fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn pọ̀ èmi kan tiẹ̀ ṣàkíyèsí pé time ti lọ gba pápáwọ̀ mm. débi kan mọ́ àwòrán pé ah, kí ni time tó máa fi sọ time fún mi ẹ̀ mo ní ẹ́ lè yá ẹsẹ̀kẹsẹ̀ dẹni mo gbé bàgbẹ́ tí mo bọ̀ ó ṣẹ́jú èmi náà ṣe bọ́dọ̀ business náà ni. ọ̀rọ̀ business ni wọ́n lọ fún ó dẹ̀ mọ̀ wípé mo wà nínú ilé ìyàbọ̀ mọ̀ wo time tó ń bọ̀ èmi ò bínú sí ẹni tá à ń parọ́ fún ọba mu ẹni tó ṣà ń parọ́ fún yàn á mọ̀ pé òun parọ́ sórí ẹni tó ń parọ́ àtẹni tó ń sòótọ́ ìjọ kan báyìí làwọn méjì máa sójú abẹ́ ń kọ́ èmi ò lọ́dọ̀ Bùsáyọ̀ kan ti mọ̀ máa wọ̀ mo bá ẹ̀ bọ̀ ṣùgbọ́n ó nira àti jẹ ti. Ṣẹ́gi bá mi nínú lẹ́sìn. sọ fún ẹ mo ní ọjọ́ gbogbo ní tó le ọjọ́ kan báyìí ní tó lò. sọtọ ilẹ̀ ti mọ́ bá olórí lè ṣe sọtọ. ó yẹ máa tẹ́ mi. What do you have to say? Say something. Say something. báwo ló ṣe rí. Say something. sọ ọmọ tó fẹ́ sọ. jọ̀wọ́ bẹ̀rẹ̀ o. mo bẹ̀rẹ̀ lórúkọ náà. tó fẹ́ gọ̀ọ̀gàn tí mi ò ti ṣe. no no no kí ni obìnrin ń gẹ̀ẹ́nì nínú ilé ọkọ tí ò tí ì gẹ̀ẹ́nì lọ́wọ́ mi. nínú ah, gbọ̀n family mi kò sí any one of them tó gbádùn mi tó ẹ. Ah! Ah, mo ti kọ́lé fún ẹ múra lè fún ẹ tí ò tí ì kọ́lé lórí mọ́tò tó wù ẹ́ ló ń gùn aṣọ oríṣiríṣi aṣọ ìgbàlódé tó bá lo fẹ́ràn ló ń fún ẹ mo ti ń pọ́ǹpù owó sákàǹtì láìmọye ìgbà so what else do you want wọ́n ní ọ̀nà fún lọ́nà ọ̀hún ṣòro pé mò ń gbé cocaine ni àbọ̀rò pé mò ń ṣe ritual ni project tí mò ń lọ fún ìmúmọ yẹn tí mo máa gain tí bá gain ẹ ṣe bá jọba náà. ẹ máa gbà mí can you can you can you listen to yourself can you just listen to yourself gbọ́kàn tó ń sọ jáde láti gbòòrò ẹnu ẹ̀ nítorí wípé o ti kọ́lé fún mi. Uh-huh o ra mọ́tò fún mi so what o ṣe wo ohun mèremère fún mi ẹ̀hẹ́ ìyàwó ẹ̀ ní mi nà kò sí iye nǹkan tó lè ṣe fún mi láyé yìí tó fẹ́ dàbí kí n máa rí ìwọ ah ìwọ náà can't you just listen to yourself just listen to what you're saying ṣé ọ̀rọ̀ tó ń sọ yìí ṣé ọmọ ọpọlọ dání ṣá. ẹ sọ ṣùgbọ́n mi ẹ sọ ẹ jọ ẹ kí kí ni nǹkan tí ọmọbìnrin yìí fẹ́ nínú ilé ìtìlú ṣe ìwọ tó jẹ́ obìnrin kí ni ṣùgbọ́nmi bẹ́ẹ̀ lọ́mi tí mi ò ṣe ṣùgbọ́nmi kí ni nǹkan tó fẹ́ ṣé owó ló fẹ́ ni ṣé àwọn properties oríṣiríṣi tí mo ti wí fún ẹ láì sí pé mo ti kó ni mo ti wí fún ẹ nǹkan tí ó ṣe lórí obìnrin mo ti ṣe dáadáa duty mi mo ń pa fọmọ ẹ regular mo lò one hour àbí kí tún lò jù bẹ́ẹ̀ lọ mo lè balẹ̀ ọba jẹ́ tí wọ́n náà mọ̀ o wá ń jẹ́ kí rain fraff kan kó máa pọn ẹ kẹ́sìkẹ́sì kí ló fi hàn ta ẹsẹ̀ jọ kẹ́mi jọ jọ mo ti gbọ́ bọ̀tẹ́ lè ti wáyé nù bẹ́ẹ̀ lè ṣe wá wáyé máa kọ́ kémi dáríjì ṣé wọ́n létí tó fi ń gbọ́rọ̀ ṣé ẹ̀yin méjèèjì ẹ̀yin létí tó fi ń gbọ́rọ̀ ẹ̀ létí ẹ̀ mú fún mi. mo ní kẹ́ mú fẹ́ jáde. rárá wa ọ̀gá ìjọba tó lè bẹ̀rù ẹ lè mú ìfẹ́ jáde. ẹjọ ẹjọ ẹ bá wà lórí ṣe bẹ́ẹ̀ ẹjọ bẹ́ẹ̀ ni. ẹ kí ó wọ kó fẹ́ fọ́ ọkọ mi ó fẹ́ jẹ́ kó fọ́ ọkọ mi tó bá fọ́ ọkọ mi ó fẹ́ kó fọ́ etí ẹ fọ́ etí ẹ. ọ̀gá ẹ̀gbọ́n mú mi ẹ mọ̀ fún ọkàn wọn ẹjọ ẹjọ ẹjẹ bá bẹ̀ wọ́n ẹjọ. ó yá bá mú kí mọ́tò mi. Ah, ẹ tún lè fún mi ní kí mọ́tò mi. ọ̀gá ẹjọ ok èmi àfinú léyìí lẹ fún yín máa wọ rúùmù sí máa lọ mú ṣáàtì bíi méjì máa gẹ́rà fún yín. àlègbàkẹ́ lọ àlègbà ẹjọ́. oh good ó ti wá yé mi so ẹ jẹ́ pàdé àpòpọ̀ pẹ̀lú ìyàwó mi ẹjọ́ ṣe mí nínú léyìí ni èṣù máa ṣe yín kí ni mo sọ fún yín ẹgí àbíkẹ́ ìyàwó mi èṣù máa ṣe yín. so ẹyin guys ọ̀rẹ́ mi tí mo sọ fún yín pa ẹ̀ ni Ṣùbọ́mi mo ti sọ a lot of things fún yín nípa ẹ̀ òun náà dẹ̀ ló wà níjókòó yìí mo máa fẹ́ kó fi ẹnu ara ẹ̀ kó fi ṣàlàyé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nítorí òun nílẹ̀kùn tó ṣí sílé òun náà dẹ̀ tún nílẹ̀kùn tó ṣí síta ó máa lè ṣàlàyé fún rẹ̀ dáadáa ṣé mo kébì ti mọ̀ yín tipẹ́tipẹ́ you don dey far back so mo mọ̀ pé ẹ̀ kí n ṣiṣẹ́ yàmàyàmà mo dẹ̀ ti ṣàlàyé fún pé tá a bá ti débì báyìí gbogbo nǹkan tó bá fẹ́ pátápátá lẹ́ máa ṣe fún un so Ṣùbọ́mi over to you there nice meeting you guys. Hey, Baba kan ni for real business ló dá but along the line one thing led to the other ó ṣàdé wípé a ní nǹkan pọ̀ bó tilẹ̀ mo pada mo padà plans eh. Gong gong gong gong initially kò ṣe lórí business nǹkan tó fẹ́ gong gong, gangan ló ṣe ah gbogbo nǹkan tèmi àti ẹ̀ ṣe unknown to me wọ́n take pictures and videos. really. yes. that's. ṣé wàá rí gbogbo pictures àti videos yẹn pátápátá ló sẹ́ǹsì ọkọ mi ó bẹ̀rẹ̀ sí blackmail mi ó bẹ̀rẹ̀ sí gbowó lọ́wọ́ mi àìmọye owó ni mo ti kó fún un níjọ́ tí mo wá ní rárá o gbogbo owó tó ń béèrè lọ́wọ́ mi mi ò lè afford ẹ̀ mi ò ní owó tí mo fẹ́ fún ẹ mọ́ ló bá send pictures ọkọ mi bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ọkọ mi ti lé mi jáde nílé ní ọkọ tí mo bímọ fún yorùbá bọ̀ wọ́n ní tí adìyẹ bá dà mí lóògùn náà máa fọ́ lẹ́yìn mo ṣe tán láti fọ́ bọ̀bọ̀ ilẹ̀ yìí gbogbo nǹkan tó ti kó jọ nílé ayé ẹ̀ gbogbo owó tó wà ní ọwọ́ ẹ̀ pátápátá ni mo fẹ́ kẹ́ bá mi gbà anyway òun náà kọ́ ló ní àwọn owó yẹn toró ń gbà àwọn èèyàn kí four one nine ni gold digger ni so mo fẹ́ kẹ́ bá mi sọ díẹ̀ dánilẹ̀ nítorí pé mo sọ fún wípé màá jẹ́wọ́ agbára obìnrin fún un mo fẹ́ kó mọ̀ wípé obìnrin ni mí. well madam wọ́n ti ṣe ṣàlàyé fún yín tẹ́lẹ̀ iṣẹ́ táwa ń ṣe nìyẹn a dẹ̀ máa make sure pé a ṣiṣẹ́ ìfún perfectly. good. ṣùgbọ́n o. ẹ má yọra yín lẹ́nu fẹ́ ṣe fẹ́ la ṣe máa ṣe fún yín for within o percentage. Yes. Percentage? Yeah. So, a máa ṣe ní fifty fifty. Yes. Eh, ẹ má gbé yẹn wá. Ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀. Kí ló ṣẹlẹ̀? Mo sọ fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà pé ọmọbìnrin ti lóṣù kan tó pọ̀ gan Home respect ẹ̀, ọ̀pọ̀lọpọ̀ owó tó níye tá a lè kà. Ẹgbẹ́ jẹ́ ká ṣe ní seventy thirty. Ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ yẹn jọ torí Ọlọ́run. <laughs> Kò possible. well ṣé mo wọn tó ṣẹlẹ̀ ẹ jẹ́ ká settle fún sixty forty àwa máa mú forty àdé máa fẹ́yìn ní sixty. ó wà òkè ó wà òkè Fẹ́mi ah ṣé rí ọ̀rọ̀ tó wà lẹ́yìn owó ibẹ̀ kọ́ lèmi really nídìí o yes mo ti lose ọ̀pọ̀lọpọ̀ owó but owó yẹn kọ́ ló ṣe pàtàkì sí mi nísìn nǹkan tó ṣe pàtàkì sí mi ni pé mo fẹ́ end bọ̀bọ̀ yẹn mo fẹ́ bà tiẹ̀ jẹ́ yes that's what I want mo fẹ́ fi ṣe èyẹ mo fẹ́ kó rí wípé mo ní agbára jù òun lọ. bẹ́ẹ̀ni madam ẹ fara balẹ̀. ẹ ní problem ẹ wo àwa we deal long transparency yẹn a lè gba hundred million ká sọ fún yín pé fifty million la gbà. ẹ tiẹ̀ ló fẹ́ ṣe bẹ́ẹ̀ láìláì kò possible àwọn ò kí ń ṣe bẹ́ẹ̀ bíbí rárá tẹ́ bá ti lè gbà tá bá ti ṣe bẹ́ẹ̀ ṣe fẹ́ a máa fún yín ní clean job. then besides ẹ̀yin náà lẹ sọ pé ẹni gold digger ni. ẹ dẹ̀ sọ pé four one nine ni. of course. definitely ó yẹ kẹ́ ẹ mọ̀ pọ́pọ́ lọ́gán máa máa jà lórí ẹ̀. i know. àwọn adẹ̀lélẹ̀ yìí a ṣe máa need láti invest at least a little capital ká lè make sure pé a achieve gbogbo aim wa. you are right. but a fi dá yín lójú pé a ní disappoint yín. ti settle that is it is settled it is settled i appreciate you guys how soon dem abẹ́rẹ́ dẹ̀dẹ̀ ń gbogbo information ni àwọn kan lè need kí n fún yín. kò sí wàhálà kẹta ti kẹ tó lọ sí ẹ fún wa ní gbogbo details ẹ ó kékeré mi ẹ ṣàṣìṣe ní iṣẹ́ ẹ bá wa ba yí ẹ̀jẹ̀ pátápátá ṣe ti lọ it's okay it's a deal yeah. Fẹ́mi Ládé o fẹ́mi ládé o fẹ́mi ládé o níwọ̀n ìgbà tó jẹ́ wípé ọmọ Ifá ni ẹ́ tó jẹ́ wípé níjọ́ tó bí ẹ báyìí ọṣẹ àti omi ni wọ́n fi wẹ̀ ẹ́. ó dẹ̀ rìn lórí ilẹ̀ afẹ́fẹ́ dẹ̀ fẹ́ sí ẹ lára gbogbo nǹkan tí mo bá bẹ́lẹ̀ da ìsọ pátápátá lẹ́nu ni kò ṣẹ̀ mọ́ ẹ lára ó dẹ̀ bẹ́lẹ̀ da ẹ nílé àṣẹ ti wù fẹ́mi ládé mo ní kó má ṣẹ̀mí o ṣẹ̀mí aláǹgbá tó ṣẹ̀mí ìjọba ló lò dé báràn wọn òkú ajá kì í rọjú gbó òkú àgbò kì í kàn ìràwé tó bá ti ṣubú lodò báyìí ó dègbè ni bí pẹ́pẹ́yẹ bá ti tẹ̀dọ̀ báyìí dandan ni kó parẹ́ gbogbo ohun tó bá ti fàárọ̀ ọjọ́ ẹ̀ ṣe kó tó dọjọ́ alẹ́ mo fẹ́ kí gbogbo ẹ̀ parẹ́ máa yé gbogbo ohun tó bá ti ṣe lọ́jọ́ alẹ́ báyìí kó má jèrè tó tó tó àṣẹ ti gùn bẹ́ẹ̀ ló dẹ̀ máa rí. Ah, baby Eh, mo fẹ́ kó go through the terms and conditions eh, business plan wa so ó máa yí ẹ dáadáa and gbogbo nǹkan tó wà bẹ́ẹ̀ náà mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ but at least you have to go through it kó tó sign it, to be on the safer side. okay ẹni sùúrù mo ṣì ń go through lọ́wọ́ náà okay good. Um, mo ti rí àwọn proposals ó dẹ̀ wà very much okay but nǹkan tó kàn ṣe mí ni pé ṣé ẹ lè bá mi reduce owó yẹn. oh sweetheart oh mo yà ara ẹ ìgbà tí mo ti discuss pẹ̀lú ẹ̀ ni mo ti sọ fún àwọn business partner mi pé okay this guy is my husband and this is just like my own business you know so exact fee la fún ẹ̀mí ò jẹ́ kàn fọwọ́ lẹ̀. well the thing here is in fact, ìfàtẹ́bà understand Ruth business dada you would even want to invest more than what we are asking. Yes. Because if you invest 100% capital, a fi ń dá yín lójú in no time let me make 200% profit. Yeah. Without any sweat. Yeah. Àbí? Bẹ́ẹ̀ni, ṣe ẹ bá fẹ́ gbọ́ tuntun, ṣé nípa ṣe wáyé, company wa, OPEC la máa ń bá ṣiṣẹ́ ẹ̀rọ pé abáṣọ nípa OPEC ẹ̀yin náà mọ àwọn kọ́ńtì tó wà lọ́dẹ̀ àwọn bíi Qatar bíi Israel eh, Israel ẹtìkẹ kama wait kama mi sọ àwọn ìlú ti lọ títí bẹ́ẹ̀ èyí náà ti mọ àwọn tó wà lọ́ndà wọn gbogbo ọ̀nà wọn bá ṣiṣẹ́ ó dẹ̀ yẹn ìjọ ìwà tí bá dára kò tí bá bá wa ṣe business àbí máa gé inú yín máa dùn ẹ ní kúlẹ̀ pẹ̀lú wa rárá àti rárá. ẹ ní ìdá ti fọkàn ara yín balẹ̀ ẹ ní kúlẹ̀ pẹ̀lú wa ẹ wo bẹ́ẹ̀ ṣe wo gbogbo wa ìpátápátá gbogbo wa la ní ship wa one or two ẹni tó kéré jù nù wa yìí méjì péré lónìí so and we go all pan down bá ṣe wà yìí bá ṣe máa ń lọ sí Dubai la máa ń lọ sí Doha a máa ń lọ sí Qatar. Oh, oh, oh, oh sorry sorry hello it's excellence sir. bẹ́ẹ̀ ni sá mo lóyà mo lóyà gan ni sá ẹ mo fi ń dá yín lójú pé by ten o'clock tomorrow morning a máa dọ́dọ̀ yín bẹ́ẹ̀ ni sá nnpc yín tó wà ní òpópónà Festac yín a máa débẹ̀. Mm, Kaolas filling station tó wà ní òpópónà ìlàrú a máa débẹ̀ yẹn náà mm, sá ṣé ẹ gbàgbé IBD IBD ò tẹ̀yìn. oh okay um, the new one too tó ṣẹ̀ṣẹ̀ ṣí yẹn. ìyá dáadáa ni wọn sọ. sọpá máa supply. bẹ́ẹ̀ ni sá. sí ọ̀túnba nìyẹn. Yes, sir. Very, <laughs> sir. Very, sir. By ten o'clock tomorrow, we'll be there, sir. Yeah, yeah. All right. All right. No, um, as in, um, don't tell me that um, um, governor ìlú ìlú ń bá yín sọ̀rọ̀. àjọ ah, bébì àti tó falẹ̀ ìbátí ṣe tuntun yóò mọ wọ́n wá we supply crude oil all over. I mean to the federal level. oh just torí mo ti ń fẹ́ kò sí mínísítà tí mo máa pè lẹ́ẹ̀kan tí ò ní sáré. so what am I waiting for? Uh, I can't wait to do business with you. oh sure so you have a pen there. I oh, will see baby in twenty-one days you're made. you're made like yes. seriously what am I waiting for? let me sign the yes, document. yes please let me let me pen in your purse. I think I have pen. yes yes bẹ́ẹ̀ kí ló dé tí mo ti mọ̀ ẹ́ láti jọjọ. ẹ ṣe wọlé ìlú ìṣọlá nǹkan tó bá mọ̀ mi ó máa máa yé nínú ara rẹ̀ kí mọ́ ti kú. no no no no no no ẹ yí padà kí ló dé ara yín ti ń bọ̀ no no no no. ok ẹ ti dolówó torí ẹ ti oh, sàlàyé ti ń oh, bọ̀. ok sorry hold on. turn it please. okay turn it okay you have to sign here okay. date okay yes the date signature okay okay and the last one give it to me name date then sign. Congratulations. Thank you so much. nice doing business with you. Nice, nice doing business with you. Nice doing so. Mo mọ̀ very soon you know. If I take him to my meet àwọn governors yẹn, oh, àwọn presidents yẹn. I'm your baby now. Anywhere oh, I go, ah, I'm your business partner. Ẹ ìdí wa kí ẹ láti mọ̀ nǹkan. No, no, no, no, no, no. The thing is, a other business appointments. I need láti attend sí. Thank you so much. We need to be on our way now. Thank you so much. Nice meeting you. She can still be with you. Oh, lecturer thank you all right sir. okay yeah ẹ ṣe gan mo appreciate gan. so guys. so please o ní láti wà round pẹ̀lú gómìnà lọ́la. oh sure ẹ ṣáà jẹ́ kí n celebrate pẹ̀lú bébí mi. all right guys. mo ṣe oríire o ẹ̀ dábì ní ojú pẹ̀lú. mo ṣe oríire o ẹ̀ dábì ní ojú pẹ̀lú. thank you so much. I love you. I love you. Yes, my love you. ọ̀rọ̀ àfihàn ewu ọ̀rọ̀ abikin bẹ́ẹ̀ gbín bẹ́ẹ̀. ọ̀ ibi ó pọ̀. máa jọ pé bí tó bá ti di ṣe ìrọ̀lẹ́ láti gbé pọ́ǹsì. èmi wò sí ìtara dáadáa ẹ máa parọ́ bí ajẹ́ ń ó dà yín kó ṣe fíìmù bíbá yìí tá kí ní kó fa lọ́wọ́ jàre ó mọ̀ pé bóyá ṣe last time fún wa ni wọ́n máa yọ tó ni wọ́n máa yọ five hundred. bọ̀ bó bá àṣẹjọ ń ṣe business yìí nà. ṣé àṣẹjọ ń ṣe business yìí ọ̀gbẹ́ni èmi máa bá mi jẹ́ o gbogbo ẹ̀kọ́ tó kọ́ síbi ìpàkọ́ gbẹ̀rọ fún ọ̀dọ̀ wa ká kó mi jọ. ó dà bá a ṣeré nígbà ẹ kò sí ọdún kan wa ṣe ètò ẹ pé àbúrò ẹ tàbí ẹ̀gbọ́n ẹ kan bá ti lè padà ìrọ̀lẹ́ máa ń dẹ̀ kò bá bá mi nù fi fífẹ́ ṣe é pé ti lè dójú ìrọ̀lẹ́ kò sí wàhálà o ẹ̀ẹ́ ẹ̀ẹ́ kí máa pa ẹlòmíràn ọjà tó máa bá mi ṣe mi kọjá wa ẹ ní pé ìlú bàbá tá rẹ wo èmi kọ́ wá kọ́sọ́mà kó tè wá ni ẹ wá sọ pé kì í. ṣé o kò sí tí o bá bàbá fún mi nà. lókè nílẹ̀ mo mọ tó máa ṣẹlẹ̀ tí kọ́kọ́ kó yẹn kakọ káàkiri jẹ́ra kakọ máa fún mi rọlẹ̀ àwọn èèyàn pọ̀ náà. nǹkan tó ti. ìrọ̀lẹ́ ti tó dé nìsín ìrọ̀lẹ́ ni ìrọ̀lẹ́ ti tó dé nìsín. ayọ̀ ń ṣe ayọ̀ ń ṣe bí ṣe máa ń lọ́jà ọ̀nà tá a ti wá several times tó yẹ wá mọ̀mọ́ how come move sí the other side dáadáa ẹ eh, lady kan ló mọ̀ yẹn kó dúró kó jẹ́ ká bí léèrè má pa àtẹ́gbẹ́ má pa àtẹ́gbẹ́. àǹtí ẹ kúrọ̀lẹ́ ẹ street kan là ń wá ń bí AG street. Okay. Street ẹ̀ tẹ̀ ti rí signboard. AG. Oh, ah, thank you very much. Ẹ ṣé. God bless you. oh, yeah, let's go. tó bá fọ́ ọkọ mi tí bá fún ẹ̀ ní ọkùnrin olóòṣì tí òun fún nọ́mbà níta lẹ́ẹ̀kan. ọkùnrin èmi fún yàn nọ́mbà o. òun sọ fún mi pé ojú mi fọ́ àbí mi ò rọ́kùnrin tó páàkì mọ́tò síta mẹ́ẹ̀ tó ń fún nọ́mbà ẹ̀. Ah, rárá wọ́n béèrè àdírẹ́sì lọ́wọ́ mi ni wọ́n wọ́n ibi tó ń lọ aj street lọ́tọ́ bá wọn lọ mú dẹ júwe fún wọn that's ok ìgbà tó ń béèrè àdírẹ́sì lọ́wọ́ tí o lè ní kó béèrè lọ́wọ́ ẹlòmíàbí àbí kò sẹ́lómi ládùúgbò ìtọ́ lè béèrè àdírẹ́sì rẹ̀ o ti fẹ́ máa gbégbá ṣìnà àbí. báwo ló ṣe máa ń sọ̀rọ̀ ó ṣe máa ń parọ́ oríṣiríṣi fún mi báyìí náà kí ló máa ń ṣe ẹ̀gàn náà tí mo bẹ̀ sọ mo bẹ̀ sọ ojú sọ fún mi pé mo bẹ̀ sọ mo bẹ̀ sọ ó tún sọ fún mi pé báwo ni agbèrè òṣì tó fẹ́ máa ṣe agbèrè òṣì agbèrè òṣì agbèrè òṣì tó fẹ́ máa ṣe tí bá rí ẹnu lè mọ́ máa pẹ́ dànù ni alọ́rẹ́mìíràn là ń rí o ẹnì kan rábọ̀ ẹ̀ ìwọ fẹ́ máa ṣe ṣìnà mọ́ mi nulẹ̀ ìdẹ́gbẹ́mi ò lówó mọ́ o máa o máa fàgbèrè pa mí. Sir, ẹ ká sọ ìwọ kọ́ ni mo rí tójú ọ̀nà fún wa tẹ́lẹ̀. ni sà. kí ló wá ṣe ẹ́ kí ló ta ló náà ti gbogbo ara ẹ ṣó lásìdẹ̀ǹtì ni. èèyàn kan ló nà mí. ló nà ẹ́ to this extent. bẹ́ẹ̀ ni sà. Ah, ṣé o mind kí n gbé lọ sí police station ká lọ report ẹ rárá sá rárá sá ìwé kan help mi ni sá ó ti máa ń nà mí bẹ́ẹ̀ ti pẹ́ ó ti sú mi ẹ̀jẹ̀ ìṣàánú mi. it's okay jẹ́ kí n kọ́kọ́ tiẹ̀ gbé lọ sí hospital náà would that be okay? oye oh, máa bọ̀ ní mọ́tò wá wọlé jẹ́ kí n gbé lọ sí hospital. ẹ̀jẹ̀ báwo ni ìjókòó náà. Olha, move no ódio. Ah, Oh no, ẹ kí màmá yín ọ̀pọ̀ òde jẹ́, ibo kí máa ń jẹ́ ẹ̀ ṣé kò tí ń wo òjì jẹ́ bẹ́ẹ̀. Ẹ wò ó ṣì wà lọ sí àjà, ó náà ó ti gà. Eh, ọjà yín náà láti di eh, ṣẹlẹ̀ àbí ilé ìgbọ̀ngàn òkè àmọ́ ó yẹ kẹ́ mọ̀ pé ó yẹ kẹ́ ti fi sí owó ọjà wa o ilé ìgbọ̀ngàn ó dàbí pé ẹni kí n máa ń gbélé last week. ẹ dúró dé ìwọ Fẹ́mi Ládé. ah kò sí wàhálà Fẹ́mi Ládé. ta ló jẹ Fẹ́mi Ládé. Fẹ́mi Ládé ìwọ kọ́ ni mo bá sọ̀rọ̀ ni. ta ló ń jẹ́ Fẹ́mi Ládé mi ò mọ inú àdá nà. ìwọ ò mọ mi. aláwìn lè mi èmi ò mọ yìí o. kábíyèsí olóhùn o olóhùn tí kì í ṣọba àká Fẹ́mi Ládé ìwọ ò mọ mi. kú wọn ti lọ o. Ha ha ha! mi Fẹ́miládé ò mọ̀ mi ṣé mo wọ́n rí mi ọlọ́run ò mọ̀ yín rí Fẹ́miládé ò mọ̀ mi yóò mọ̀ yín rí ọmọ ta ni Fẹ́miládé mi ṣùgbọ́n kí ló ń jẹ́ mi kò gbọ́ ọlọ́run kò sá lọ ìfẹ́ náà ṣe é ẹjọ́ torí ọ̀dọ́ o ẹjọ́ tó tẹ̀lé ọ̀dọ́ ẹjọ́ tó tẹ̀lé ọ̀dọ́ ẹjọ́ tó tẹ̀lé ọ̀dọ́ ẹjọ́ tó tẹ̀lé ọ̀dọ́ obìnrin gbọ́dọ̀ tó lè wúrọ̀. ìtọ́jú ọjọ́ bí mi mọ̀ kọ́ tí mo lè ṣe. nítorí nítorí tó kọ́ ọjọ́ mi báwo ó ní ká tẹ̀ padà ní. ẹ wo inú sùúrù o ẹ wo ẹdúró ẹdúró ẹdúró ẹdúró ẹdúró. Ah, ah, kí ló ṣẹlẹ̀ yìí kàn wá from nowhere tó fọyọ̀ létí níwájú ṣọ́ọ̀bù mi ẹ̀dẹ̀ ní kí má da sí. Ah, jẹjẹjẹjẹjẹjẹjẹ torí ọlọ́run ẹ má jà sí ọ̀rọ̀ tí ó bá kàn yín tọ́ba tún wá máa gbẹ́ ní ẹtí ó yà wọlé ni. ọ̀dà ẹ mà ní lẹ́nu ẹlẹ́rù fẹ́rìnládé máa mọ̀ mí mo mọ̀ ọkọ tí mò ń sọ ìṣe ló máa gbá mi. ẹ wo bọ̀dá alábàárù láìkí kan tẹ̀ ṣe nu ọjà yìí o ifá tó tó ti bá tiẹ̀ ṣẹlẹ̀ alẹ́ inú ọjà o bóyá kí kúkú ra lọ sọ́dọ̀ àwọn olórí ọjà ká lọ ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ torí àbúrò ìlú pé kí ló ṣẹlẹ̀ ẹ̀ lè sọ̀rọ̀ ẹ̀ rọ́rọ̀ tó. madamili yóò sọ̀rọ̀ lórí bó dá tèmi yé mi ó mọ̀ mí fẹ́mi ládé mọ̀ mí. sọ̀rọ̀ ṣọlá. How are you? I'm okay, sir. Bẹ̀rẹ̀, ah, ewo oh, okay, ewo TV. Ben. That's nice. Báwo wà lára ẹ? Ẹ mo bẹ́tà, dókítà kan ní kí n wá lọ́la fún general check-up. Ah, good. O lọ rí ilé ní àbí? Yes. All right, ṣé o sáà ń lo àwọn oògùn ẹ? Yes. O dẹ̀ jẹun. Bẹ́ẹ̀ni. Okay. Oúnjẹ yín ti rẹ́ẹ̀dì, ṣé kí n kú sàbí wọn sàbá? No, no, no, jẹ́ kí n kọ́kọ́ lọ freshen up now. All right then. Bẹ́lẹ̀. Yes, sir. Mm -hmm. fẹ́ mi ó ti sú èmi tí bá sọ fún ẹ pé kò sún mi lọ́nu pa sípàsí máa bá a lọ lélẹ̀ sípàsí máa bá a lọ lélẹ̀ lójoojúmọ́ ọlọ́jọ́ kájọ́ à ń dàgbà sí lójoojúmọ́ ni àkéré mọ́ wọn náà wọ ọwọ́ náà jà ń wọ àrùn ìjọ mi à ń rí change tá a máa fi jẹun bí ọjọ́ mẹ́ta à lè rí kọ́wọ̀ sípàsí máa ṣe lọ lélẹ̀ a ó ti sú èmi o bóyá ká wọ ọgbọ́n mi tá a máa dà o mi tẹ̀lé mi tẹ̀lé kó o ti ṣe wà tó ti ṣe wà bẹ́ẹ̀ ni pé kílẹ̀ ayé kan ti ó ń ṣọmọ olókù bẹ́ẹ̀ ni a kì yóò sí mọ okù rẹ̀ a máa borí ìṣòro a máa borí ìṣòro ó dá mi lójú lọ́tí mẹ́sàn-án fún ẹni pé sórí ni tó tọ́ ní gbogbo tó ń sọ àmọ́ kí la fẹ́ ṣe pé ń fóun àwa náà ká máa ṣiṣẹ́ náà àwọn ibi tẹ́lẹ̀ dáadáa wá sí ibẹ̀ la ti ń ṣe àwọn tí wọ́n bá rò pé oníṣẹ́ mi ta lè ṣe lọ́kàn òun ni kò sọ lérè wò gbẹ́dà tó nǹkan tá máa jẹ láàárọ̀ yìí àtúnjẹ lọ́sàn àtúnjẹ lálẹ́ ó ti sú èmi náà mi lè parọ́ fún ẹ àmọ́ kò sí ọ̀gọ́ tẹ́mi lè ṣe o àmọ́ tí o bá ní ibì kan lọ́kàn tó mọ̀ pa lè lọ tí máa ṣiṣẹ́ o lè suggest ẹ̀. má jẹ́ kí n parọ́ fún ẹ ẹni iṣẹ́ tí o bá ti ń ṣe fún ọdún kan ọdún méjì tó o bá ti rí ìyípadà ẹ̀ o láti fi sílẹ̀ ẹ̀ka kúrò ní ọjà ẹ̀ka tó wá sẹ́mi lọ ó ti ká túmọ̀ bíbẹ̀ ẹ̀ ṣe máa rí ibi tí ó ti dókwa sálẹ̀ náà dókwa sálẹ̀ ìwọ náà imagine a máa ṣiṣẹ́ three thousand wọ́n máa fún wa ní one thousand wọ́n máa fún wa eight hundred. ojú kí náà fi ń wà ojú olóòrùn ni nà máa wò ní òkú táwọn èèyàn táwọn èèyàn bá ń lẹbi tán bá lára tán bá tó bá jẹ́ pé àwọn ẹbí wọn wà òkè tán lè máa ro àrùn inú ọjà. Hmm. ọlọ́run ẹ̀ sọ lóòótọ́. ojú olóòsì náà fi ń wà náà bí ẹ tó ń tọrọ ẹ bí ẹ tó ń ọ̀rọ̀ wà dàbí kò yàtọ̀ sẹ́ni tó ń tọrọ bára suwala pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ti yé mi pẹ̀lẹ́ pẹ̀lẹ́ mo mo mo wá aṣọ ọjẹ náà ni kò tí wọn tó fẹ́ ṣe agbá <laughs> agbá kámúṣe ni. Eh, ọlọ́run máa fún àṣẹ lágbára ọlọ́run a máa rògbòmí tà sí lọ ṣiṣẹ́ orí àdúrà òde ìpọ̀ lọ́jà ń sìn tàbá ló máa ṣiṣẹ́ ń sìn náà àdé ẹ̀ǹdẹ̀ náà ó yẹ two hundred naira ló máa gbé fún wa ó mo support nǹkan tó sọ o mo support rẹ̀ kó sún àrà. ẹ àǹtí mi ẹ rí i pé ìfọ̀kànbalẹ̀ dá yìí ṣá ẹ rí i pé ti change gan ni chief tọ́jú yín unlike uncle Fẹ́mi tó fìyà jẹ yín gbà yẹn oh man ẹ̀gbọ́n èkó ní ṣoríire. èyí má ṣe pé fún un. ẹ wo yín náà èpè nǹkan tó tọ́ sí nìyẹn náà ẹ wo etí fún àìsí àǹtí mi ṣé fún tọ́jú yín eré mi náà ni owó tí fi yọ lára wa in fact we thank God though because ah hmm, tí ìwà kì í ṣe chief bọ́lá fẹ́ wà lónìí. ẹ jọ mo ń béèrè àǹtí ṣọlá ni. ẹ ní appointment pẹ̀lú wọn ni mo rojú tí ń rí o. ẹ àwọn ló fún mi pé kí n rí àwọn lé ah, ni ẹ wọ àwọn náà ní ẹ bẹ̀yẹn àfẹ́rù ti dábẹ́ ṣé kí n máa. I'm used to it. Mo ti fẹ́ jáde very soon. Mo fẹ́ lọ kí ọ̀rẹ́ mi. Ó ti dé o. Kó má rìn kiri. Mi ò ní pẹ́ dé náà. So lóòótọ́ ni pé bíbá ló wà. Tó bá sọ fún mi pé omi ló máa ṣẹjá jùlọ máa ní ìrọ̀lẹ́. Ìwọ o kú ilé ọ̀dọ̀ mi, o wá wá sí ilé ọkùnrin mi, òun bá gbé. Ìgbà òní ẹ bẹ̀rẹ̀ sí. Kí ló ṣẹlẹ̀? Ṣé fẹ́ náà wọ́n ni? Ṣé wàá òkè? Ẹ̀rẹ̀ pariwo ṣé fẹ́ chief chief ẹ jọ̀ọ́ máa bọ̀ ń ta ọkọ àǹtí mi tó fẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wà ní tó fẹ́ nù wọ́n ó ṣe pápọ̀ ń pariwo ń ta ni ẹ jọ̀ọ́ máa bọ̀ chief ẹ máa bọ̀ ń ta bẹ́ẹ̀ ni ẹ máa bọ̀ ń ta. abájọ náà ah ìwọ ṣọlá okùn ilé tèmi ó wá sílé ọkùnrin mi ó wá máa gbé àwọn obìnrin burúkú ni. kí ló dé kí ló fariwo ó máa gọgán rẹ ó wọnú léèyàn kì í ṣe pé bóyá mo mọ̀ ẹ́ ò mọ̀ mí ló ń pariwo nulẹ̀ mi kí ni problem ẹ. problem ni wípé ẹ gbé ìyàwó mi wá síbí báyìí ẹ wá mi mọ̀ kọ́tà ìṣe fún ẹ kidnap ìyàwó tèmi ẹ wá gbé wá sílé yín. ẹ yé òní kó wa máa pariwo tó bá lè kọ́ntínú ariwo yẹn máa ní kó gbé ẹ síta ni. ẹ wo ẹ jẹ́ kí n sọ ọkọ fún yín tọ́ ẹgbẹ́ inú tọ́ ẹgbẹ́ kàwé yín ẹ̀dẹ̀ wọn owó yín kà dáadáa ó yẹ kí ẹ mọ̀ ọgbẹ́ nǹkan tẹ̀ ṣe kidnap ló ń pè wáyé kẹ́ ẹ máa kidnap mi wọ́n bí ìbá ẹ̀kọ́ máa pọ̀ pọ̀ jẹ́ ṣé orí ẹ pé inú ilé tèmi ló ó wá wọnú lé mi o kò fẹ́ mú yàn láìra láti. kí ló ṣẹlẹ̀. kọ́ọ̀mì rẹ̀ máa fún etí ẹ̀ máa gbá ojú ẹ̀. gbá mi lójú. ẹ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ń sọ. wait wait wait kẹ́ ẹ gbé e. tẹ bá ti gbé e, kẹ lọ sọ́ọ̀sì gọ́tà. bó ìwọ ò lè wọ kọ́tà ṣe fún ọkọ ẹ e ojú òtí ẹ máa gbé ọlọ́pàá sí máa fi kó ọgbó yìí ẹ̀yin tí máa fi àwọn tèmi. oyin kọ́tà ṣe fẹ́ mi ọkọ ní ẹ ìwà tí mo fẹ́ ní ṣùlọ́gà ṣọlá ọ̀ nǹkan tó ṣe. mo ti mọ àwọn yọ̀ọ̀ká yẹn. ẹ wo Ah, wọ́n kọ́ tó ṣe fún mi ṣọlá àìwọ́ ah, obìnrin tí mo fẹ́ ní ṣùlọ́kà wọ́n kọ́ tó ṣe fún mi ọkọ ẹ̀ síta ah, ṣọlá ṣọlá. ọkọ ni ilé yàbí àbí pàǹdà lókè ẹ tó ti rójú ẹ tó bá fi àlá ẹ kó wọnú compound wa next time. wà á rí rẹ wò. wait wait wait wait ṣé adé máa tó pè lọ́kọ ẹ̀ ni. nǹkan tó ń fojú tó ń fojú rí látijọ́ yìí nìyí bẹ́ẹ̀ni sá. ṣé bó ṣe ń ṣe ni bó ṣe ń ṣe sí ẹ ni. bẹ́ẹ̀ni sá bọ́ gbà mí nà. wọ́n what is what? ṣé lè ṣé lè lè wù àbí èèyàn? no problem. no ẹ jókòó yẹn máa tẹ ẹ ṣe problem. no worry. ẹ ṣe sá. ẹ no worry. àǹtí mi ṣé iná rẹ ẹ wọ lórí burúkú ààrẹ tí fún wa náà yìí mọ bíbá yìí. ah ó ga o lórí burúkú ọkùnrin. ìṣàgà ìṣàgà ìṣàgà ó yá mú fún un ìṣàgà. ọ̀gbẹ́ni tọ́jú chẹ́ǹjì ẹ o mi ò ní chẹ́ǹjì àárọ̀ kùtùkùtù làwa o ṣẹlẹ̀ jẹ́ ká lọ náà. ṣé bá ti ní ṣe ìjẹun náà wọlé mo ń gba iṣẹ́ mi lé ní ni. ẹ̀kọ́ ẹ ti jájà rè é. àbí owó ṣe máa ń ṣe. ṣàgá ṣàgá ṣàgá ṣàgá. òṣèré òbí bàkí ló tó ojú ò náà. ọmọ kìnní tó máa ń ṣe mọ́tò yẹn tó ti ṣe. é, kí ló ṣẹlẹ̀ kìnní tó máa ń ṣe mọ́tò yẹn tó ti ṣe o. kí ló ti ṣe mọ́tò báyìí wà á símú ní kò símú ní kò tó kan orí bá. fẹ́mi fẹ́mi fẹ́mi fẹ́mi mo ní kò kun orí bátìrì dáadáa náà. wọ́n náà ṣí bọ́nẹ̀tì kí ló pariwo fẹ́ fà mọ́tò mi jẹ ni fẹ́ fà mọ́tò mi jẹ ni. owó ni mo fẹ́ gbà owó pẹ́. bọ̀bọ̀ mo sọ fún ẹ o bọ̀bọ̀ mẹkáníìkì tó máa ń pè fún mi mo sọ fún ẹ bọ̀bọ̀ yẹn ò mọ̀ sẹ́ bọ̀bọ̀ yẹn ò mọ̀ sẹ́. ṣe mo sọ fún ẹ pé kò fomi sí ni ajé tí ò fomi sí ni báyìí ọmọ adiwere ọmọ adiwere ń fi o ọmọ adiwere ń fi o. Fẹ́mi Fẹ́mi Fẹ́mi mi ò fariwo fáwọn pípì lówó jẹ́ kó máa lọ jẹ́ kó máa lọ tí wọ́n lọ. ee kí ló fariwo báyìí. ẹ má súnmọ́ mi jìnnà ẹni sùúrù kẹ fún mi lọ́wọ́ ẹni fún mi gbà fún mi gbà tó fún ọ lówó fún ọ lówó fún ọ lówó àrùn mọ́tò láàárọ̀ kùtùkùtù. láàárọ̀ kùtùkùtù. bí ẹ dá mi dúró yìí bọ̀bọ̀ àti ń pẹ́jù àti ń pẹ́jù fún ọdún pé ọba yẹn jáde. five hundred mo fi lẹ́nà. hundred naira hundred naira hundred naira. owó mi lè lọ wúrí márùn-ún. ọlọ́run fún ọ̀pọ̀ lẹ́yìn bọ̀bọ̀ yìí. ẹ̀yọ̀ tá a jẹ́ òṣù náà ṣe ẹjọ ẹjọ máa rọ kí ọbọ yẹn kí ọbọ yẹn kí bọbọ yẹn kí ọbọ yẹn kí ọbọ yẹn kí ọbọ yẹn. so onímọ̀ onífọ̀ oh, tó fi máa mọ́nítọ̀ ẹ̀ kí ló kọ́ sẹ́ǹsì Oh, that's all ṣé kí n sọ náà ó ṣàṣì ń gbé mọ́tò ti bàjẹ́ sí wọ́n dẹ̀ ti jí fóònù mi lọ twenty náà péré ló kù ṣé òun máa lọ fún màmí èkì ni. so kí lápá fi délé. èmi ò mọ. Ah, okay. ẹ ok kò mo ti gbọ́. Hmm mo ti mọ̀ ẹ́ pé iṣẹ́ ìwèrè tó ń bá mi ṣe yẹn kò sígbà tà ní líra dànù. ètùbà tá a ṣe àṣìní fi àwa lẹ̀ gan. bá a sọ pé olórí burúkú somebody ìwọ lọ́yẹ̀ kan máa pè bẹ́ẹ̀ o ò lè kó bá mi o ò lè kó bẹ́ẹ̀ mi o. mo máa gbọ́ kàdà ni. wàá fi mi sílẹ̀ síbí báyìí. irọ́ ọ̀yà kí n gbé ẹrù mi. orí burúkú mẹkáníkì tó ń gbé kiri ṣé o sọ fún pé ọ̀bọ̀ yẹn mọ́sẹ́ wọ́n bóyá mọ́tò jẹ́ fún mi. wọ́n fi okay twenty naira ló kú lọ́wọ́ mi sí bó ní wọ́n máa fi twenty naira lọ. ẹ wàá dẹ̀ máa tọrọ agbe tó máa gbé ẹ délé ọ̀kadà máa bọ̀ ń bí jàre. bọ̀dẹ̀ ọdún àìkú tí bàtà sí ni fi ara lẹ̀ pẹ̀lú. àwọn olórí burúkú èmi fẹ́ bẹ̀rẹ̀ ṣe tẹ́lẹ̀ ajọ́ tí mo ti mẹ́ ìṣòro ní ayé ẹ̀ ló ti kó bá tèmi. ok sọ̀kadà máa bọ̀ máa bọ̀ máa bọ̀. jáde. ẹ wò ló ti tẹ ẹni yìí ó ti kú àbí tó sọ̀rọ̀ àbí tó ti kú àbá ó ṣe bí ìlà ìlà ìlà ìlọsílẹsẹ láyé ọsẹ tí àbẹ nípa tí ló mú un sọ. nígbà tí èèyàn wà mú tí ó tó wá àbí tí ó sùn sí tó wá jẹ́ pé ní ọlọ́run ẹ̀ àwọn oṣù mi láì. ìlàṣẹ ìtọ́ni ti bísí mi láì rán ẹ arákùnrin. àlà àìlà o ti lọ sí ìmẹ́lẹ́ náà ah, ẹ òbí náà ti ń fàyọ̀ ah, àìlà ilẹ̀ lọ́sẹ̀ lọ́sẹ̀ arákùnrin. àbá dájúdájú ọ̀ ṣe arákùnrin kó tó lè máa mọ títò yìí ọkàn ṣe. arákùnrin. bó ṣe fi ọwọ́ lágbá mi lójú nìyẹn. kòkòrò ṣùgbọ́n yẹn wàá ní kẹ́ ẹ wá torí ẹ̀kẹ́ mu mutí kiri mi ò ní kẹ́ mọ́ torí ẹ̀ mọ́ mutí kiri alákọ̀ọ́kọ́ ọlọ́run lòdì sí ọlọ́tí ẹ̀ ń bá mutí ọtí mímu ọlọ́run ò fẹ́ ẹlẹ́ẹ̀kejì bí èèyàn bá rí i pé kinní kan ń bà nínú jẹ́ tó wá rè é mutí tó mutí yó bọ́ tí ọ̀hún bá dá lójú ẹ̀ ṣé ròmí yẹn ò lè padà síbẹ̀ ọtí kọ́ ni ó ní kí ròmí ó kú òlọ́kàn yẹn láéláé bọ́rọ̀ bá rí báyìí ọlọ́run là ń ké pè yídínà sírátà mustakim àfinimọ̀nà lọ́bọ̀ ọlọ́run ó sì dá mi lójú pé yóò fi wá mọ̀nà. brọ́dà wa ẹ mú ìkan nínú tẹ̀síbíù yìí. alhamdulillah alhamdulillah alhamdulilayi rabi alami broda wa. ara obìnrin lẹ ti kọ́sẹ̀ o. obìnrin. obìnrin náà jẹ́ ẹni tó súnmọ́ yín bíi kaṣọ ọrùn gan gidigidi. ẹ wo ẹ má jẹ́ ká mọ tẹ̀tú fún ọ̀nì mọ́ ara ìyàwó ilé yín gọ́gọ́gọ́gọ́ òun lẹ ti kọ́sẹ̀. ara ìyàwó ilé mi. bẹ́ẹ̀ ni mo sọ fún un. wípé ṣọlá ló ń ṣe mí. ẹ̀ẹ́n ṣọlá mo mọ̀ dá wà lálẹ́ sílé ayé tèmi ó wá fi mí sílẹ̀ olùfẹ́ olówó ah ṣọlá kò ní dá fún ibi tó bá wà ṣọlá ló ń ṣe mí ó bá ayé tèmi jẹ́ wà lọ́fẹ́ olówó ah ah ṣọlá. ah ah broda Fẹ́mi ládé pẹ̀lẹ́kùtù là mú pàmùkùrù pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ là ń rédà lórí ikọ̀ tá a bá fi wàràwàrà rédà ó máa máa géni lọ́wọ́ o ẹ jẹ́ ká ṣe sùúrù tá a bá ṣe sùúrù gbogbo ẹ̀ lọ́lọ́run ó yanjú ṣùgbọ́n kinní kan mo fẹ́ kẹ́ ẹ ṣe fún mi báwo la ṣe lè rí ìyàwó yín ọ̀hún báyìí. ilé bàbá olówó yẹn ló wà àmọ́ ẹ mọ̀ pé mo ṣàlàyé fún yín bí gbogbo nǹkan tó ṣe fún mi last time tí mo lọ bá wọn. kò burú torí pé tá a bá rí ìyàwó yín kò lè sọ́nà àbáyọ o hmm, kò sí ohun tó ṣòro ṣe lójú ọlọ́run á délé bàbá olówó náà. ẹ ṣé bàbá ojú ò ní tì í inṣàlá òde kúdúrátùlà nǹkan yín ò ní bàjẹ́ rárá lọ́ra fẹ́miládé ròyìn gbogbo ohun tó ti dánwò níjó níyìn nígbà tó wá bí ẹ wá mọ gbogbo ohun tó ìdí tó fi ṣe gbogbo ohun tó ṣe yìí ó lo ọpọlọ ọmọdé ni gbogbo èrò ọkàn ẹ̀ ni pé bóyá nǹkan ń bẹ láàrin ẹ̀ pẹ̀lú ìyàwó rẹ̀. àfà ẹ ṣe ẹ ti sọ ohun tó jù náà mi ọmọdé ló ń ṣe. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ní level táwa dé in life yìí a tún gbọ́dọ̀ kéwèé mọ́ ó bá máa ṣe tá à nílé rìn láwùjọ a tún gbọ́dọ̀ ṣe ṣe rí ìgbésẹ̀ tí ẹ̀dá máa gbé ilé ayé tí ó máa ṣàkóbá fún ó gbọ́dọ̀ wà kẹ́fọ́ kí lẹ pé orúkọ ẹ̀ náà. Fẹ́mi Ládé. Fẹ́mi Ládé. Ládé ọmọdé ló ń ṣe. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. torí tọmọdé ò bá ṣe ẹ wo bíbélì ìwé mímọ́ lọ́hùn ó ní wádìí ohun gbogbo dájú kó o sì di ohun tó ń ṣe òdodo mọ́. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. kò wádìí àwọn méjèèjì yìí àwọn ọmọ mi last born mi ó ju wọn lọ kí ni mo fẹ́ wá dọ́dọ̀ ìyàwó ẹ̀ sí ìmọ̀ tí mo fẹ́ wá dọ́dọ̀ ìyàwó rẹ̀ àmọ́ nǹkan tó mú mi láti ṣe nǹkan tí mo ṣe yìí nǹkan tó tọ́jú ọkọ mi ni. Hmm. now àṣebími náà bímọ mo wá wò ó pé oore lárábìnrin kọ́kọ́ ṣe mí ìyẹn ṣọlá tí dráìvà mi ń gbé wá ṣe ọlọ́run tó wá tún fẹ́ ṣèrànlọ́wọ́ yẹn fún un ó tún gbé wa pàdé that same day hmm. mo wá rí i pé ọmọ tí mo fẹ́ gbà sílé tí ò ń ṣe pé bóyá àwọn òbí ẹ̀ wọ́n mọ̀ mí tí mo lọ bá wọn pé wọ́n máa gbé lọ́dọ̀ mi èyí ọkọ ẹ̀ mi ò mọ̀ kò mọ̀ mí so I had to call my friend the commissioner of police of this state nǹkan báyìí báyìí báyìí ni fẹ́ ṣe and he's been guiding me rightly so mi ò ní anything against the husband torí bá àmọ́ra rí kò lè ṣe mí yàtọ̀ sí pé mo tọ́jú ìyàwó ẹ̀ fún and um, afa i must let you know again peace meeting tẹ wá ṣe yìí èmi gan ti gbé ohun gbèsè bẹ́ẹ̀. you see sori nǹkan tí mo ń try láti sọ ni pé téèyàn bá ń ṣe business ó gbọ́dọ̀ wà straightforward kí ni catalog ẹni mò ń wò yìí mo check àwọn nǹkan tó lọ ṣe mẹ́ẹ̀ àwọn nǹkan kan yàtọ̀ nínú àwọn nǹkan tí mo pick no tó bá tiẹ̀ máa yàtọ̀ àbí even tó máa bẹ́tà nǹkan tí mo select ó yẹ kó o sọ fún mi. ó máa tẹ́ mi lọ́rùn o kò tẹ́ mi lọ́rùn o máa jẹ́ kó mọ̀ o láti rí mi. jẹ́ kí n wò ná maybe Wednesday by four jẹ́ ká pàdé insight. jẹ́ ká pàdé inside no problem then uh, kó o dẹ̀ rán mi létí àwọn tibí tẹ́lẹ̀ fẹ́ rà aha all right okay o ṣe no how are you Ṣọlá pẹ̀lẹ́. yes sir ẹ lè yeah mo fẹ́ rí ẹ and eh, nǹkan tí mo fẹ́ rí ẹ fún náà pọ̀ eh, ó ní wípé ṣé o rí ọlọ́run ní ètò tó dáa púpọ̀ fáwa ẹ̀dá ádámù tó dáa tí ẹni méjì bá dẹ̀ ti pàdé ara wọn bóyá lọ́kọláya ni o àbí ọ̀rẹ́ ni o ìmọ̀ ọlọ́run wà ń bẹ̀ ètò ọlọ́run wà ìyẹn ni mo ṣe wá rò wípé ókè látìgbà tí wọ́n pẹ̀lú ẹ ti ní misunderstanding díẹ̀ tí mo ti assist ẹ mo wò pé ó ti ń pẹ́ jù ó ti wá tásìkò tó yẹ kó padà sọ́dọ̀ ẹ̀ sódà kẹjọ lọ máa gbé obìnrin ló nílé go and manage your home. rárá sà ẹjọ chief ẹ má jẹ́ kí n padà síbẹ̀. Ah, ah. ó kọ́ mọ́ máa nà mí lásán ni he can't change he ah. has been like that for years. kò lè change ó ti wà nù blood ẹ. ó tó bẹ́ẹ̀ yẹn ni. bẹ́ẹ̀ ni sà mi ìfẹ́ risk life mi mọ́ i don't think i want to go back hmm. ẹ jọ torí ọlọ èmi fúnra mi náà ti ń rò tẹ́lẹ̀ pé mo fẹ́ rí yín pé bóyá mo mọ̀ pé ti try gan fún mi but hmm. mi mọ̀ bóyá tẹ bá lè ṣe nǹkan yìí ẹyọ kan yìí fún mi i will be so grateful. kí ni nǹkan náà. mo mọ̀ pé tẹ bá lè bá mi wá change there kí n fi bẹ̀rẹ̀ business bóyá tèmi náà bá ń ṣiṣẹ́ torí mi ò ń ṣọ̀lẹ̀ tí bá ń ṣiṣẹ́ tí mo dẹ̀ ń make owó i will be able to cater for myself then my return owó yẹn padà fún yín o hmm. tẹ bá lè yá mi àlejò yẹn náà á lè jẹ́ kí n kúrò níbà then i can live on my. ṣọlá you see ọ̀rọ̀ tó sọ̀dà kò take me anything láti ràn ẹ́ lọ́wọ́ wọn náà dẹ̀ mọ̀ pé ohun tó wà ní kàwé mi láti ṣe ni àmọ́ ìyàwó níyàwó ìrànlọ́wọ́ lásán lèmi ṣe wọ́n dẹ̀ ní irú situation báyìí ara alé ló mọ́ lámòdì wéré lára àtà pé kó tó di páwọn èèyàn bẹ̀rẹ̀ sí read meaning sí ìrànlọ́wọ́ tí n bá ṣe tí n bá tún fẹ́ lọ́wọ́ nìsín tábà ní etí kan sí méjì gbọ́ tó ní ṣífù kan bá bá báyìí ló tún ṣí ṣọ́ọ̀bù fún ló assist ẹ̀ but that notwithstanding um, jẹ́ kí n rò ó jẹ́ kí n wo ohun tí mo lè ṣe ń pẹ́ ṣùgbọ́n I can assure you máa wo ohun tí mo lè ṣe hmm, I know what to do hmm? no it's okay. hmm. so kí rẹ pọ̀ wà láàrin wọn padà ni mo dúró fún. Ah, ẹ ṣé bàbá ọ̀rọ̀ yín ò lè dojúrú lágbára ọlọ́run láti ilẹ̀ ànábì muhammad sallallahu alayhi wa sallam gbogbo ohun tẹ́ ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ó ṣe fún yín. ìyá wa àǹtí ṣọlá mo fẹ́ bẹ̀ yín ẹ dákun gbogbo ohun tó ṣẹlẹ̀ tí bọ́ra fẹ́mi ṣe fún yín ẹ dákun fi yá mi kẹ́ fi yá ànábì muhammad sallallahu alayhi wa sallam ẹ bọ́ bínú ṣùgbọ́n ẹ̀yin náà tún wá kókù díẹ̀ ṣe rí nígbà tí bọ́ra Fẹ́mi-ládé wá sọ́dọ̀ mi tá a ríra tí wọ́n ṣàlàyé gbogbo ohun tó ṣẹlẹ̀ fún mi pátápátá nígbà tí mo wá ṣe stiara lórí ọ̀rọ̀ ẹ̀yin àti bọ́ra Fẹ́mi-ládé ni mo wá rí i pé ẹ̀yin náà kókù díẹ̀ ẹ kókù díẹ̀ ó fẹ́ẹ́ jọ bí ẹni pé ohun tí ń ṣẹlẹ̀ sí bọ́ra Fẹ́mi-ládé yìí ó fẹ̀rẹ̀ jọ bí ẹni pé bíi pé àtọ̀dọ̀ yín ló ti wá. Ah, àtọ̀dọ̀ mi bíi ti báwo mo nífẹ̀ẹ́ ọkọ mi tó tọ́ bó ṣe wà yẹn mi ò gbogbo nǹkan tó ń ṣe ni mò ń bá support mi lè ṣe kí n má pray fún àdúrà ni màá fi ràn lọ́wọ́ ní gbogbo ọjọ́ ayé mi ṣùgbọ́n ọ̀sọ́kùnrin kan ló kàn yí padà sí mi tó sọ mí di ẹni tó fi ń kọ́ ẹ̀ṣẹ̀ ó máa lù mí tí mo rí pé mi ò lè stand ẹ̀ mọ́ ló jẹ́ kí n bọ́ síta báwo ló mo ṣe wá báwo mo kò yé mi. tí ẹ rí obìnrin rẹ nìyí alálùbáríkà obìnrin sì ní pẹ̀lú ó jẹ́ pé bẹ́ẹ̀ yẹn ti rí níyàwó ilé gbogbo ọkùnrin ló ṣe rí ni ìdùnnú làwọn ọkùnrin ó mọ̀ wá ọlọ́run sì fẹ́ràn yín lọ́pọ̀lọpọ̀ torí pé tinú tọkàntọkàn lẹ fi fẹ́ràn lọ́dà fẹ́mi fẹ́miládé. ìdí tó fi jẹ́ pé gbogbo ohun tó ṣẹlẹ̀ sí lọ́dà fẹ́miládé pé ẹ̀yin lẹ fà á I glorify your name. Olúwa ẹ̀yin ní pélé ní ọpẹ́ kí a máa tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ bàbá ẹ̀ṣẹ̀ bàbá ẹ̀ṣẹ̀ ìkọ̀kọ̀ ẹ̀ṣẹ̀ àfojúdá ẹ̀ṣẹ̀ àfọkàndá ẹ̀ṣẹ̀ ìdílé ìyá ẹ̀ṣẹ̀ ìdílé bàbá ẹ̀ṣẹ̀ tí a mọ̀mọ́ dá àbí èyí tí a mọ̀mọ́ dá Olúwa wa dáríjì bàbá ẹ dáríjì ọmọ ẹ dáríjì ẹ̀mí mímọ́ ẹ dáríjì Olúwa máa fa ọkọ mi lé lọ́wọ́ mi olúwa mo fọ ọkọ mi léwu yín lọ́wọ́ ẹni pé ìgbà tí a bá fi lé yín lọ́wọ́ kì í fọ́ àwọn tí a bá fi lé yín lọ́wọ́ kì í fàjà olúwa ní orúkọ jésù ọkọ mi mo fà lé yín lọ́wọ́ bàbá bàbá mo fà lẹ́yìn lọ́wọ́ olúwa àní pé ibikíbi tí ó bá ti rìn sí olúwa ibikíbi tí ó bá ti rìn sí olúwa gbogbo nǹkan tó bá ti ṣe olúwa ẹ jẹ́ kó máa fẹ́ ẹ̀wọ̀n olúwa jẹ́ kó máa fẹ́ ẹ̀wọ̀n ẹ jẹ́ kí ọmọ kékeré rí kí wọ́n ṣe lànú kí àgbàlagbà rí kí wọ́n ṣe lànú kí ọkùnrin rí kó ṣe lànú kí obìnrin rí kó ṣe lànú olúwa ibikíbi tí ó bá wù kó ti bá rẹ̀ olúwa ibikíbi tí wọ́n bá ti ń orí ẹ̀ níbi olúwa àwọn oníbi olúwa jẹ́ kó máa forí wọn gbé olúwa jẹ́ kó máa forí wọn gbé ọ̀tá tó bá rokúrò ọ̀tá bá ro bí ro olúwa kí wọ́n fi ọmọ di kí wọ́n fi ọkọ di kí wọ́n fi aya di bẹ́ẹ̀ ló ṣe máa rí ní orúkọ jésù olúwa ibikíbi tó ń kọ́ kí nǹkan tí ó bá wù tí ó bá ti dá ọwọ́ èlé bá olúwa jẹ́ kó máa yọrí sí rere olúwa jẹ́ kó máa yọrí sí rere olúwa jẹ́ kó máa yọrí sí rere nítorí pé mo ti tiẹ̀ yóò ṣe olúwa ẹ̀kọ́ sì ní wípé ìkọ́ kí nǹkan you say wherever we ask that you shall give it unto us father bó just just look at yourself kí lélẹ̀. èmi náà ni ìrírí ẹ̀mí fẹ́mi láàdé ọ̀rẹ́ náà ni ah. ṣé torí ẹ ni mo ṣe hàn hàn hàn fún ẹ tó wà sílẹ̀kùn fún mi. Ah, ṣé mi ni gate man ṣé kò sí gate man bẹ́ẹ̀ tó máa ṣí gate fún mi. tí inú bí n tún kọ́ tí mo fi dúró. ṣé bí bóyá kọlẹ̀kùn náà wo you are not okay o oh, wa all right rárá so bó ṣe wà yìí just go and freshen up kó dẹ̀ sùn. èmi ò wá ọ̀rẹ́ oh, èmi ò wá ọ̀rẹ́ oyè oyè fẹ́miládé fẹ́miládé fẹ́miládé oyè oyè fẹ́miládé fẹ́miládé. mo kàn fẹ́ lẹ̀ pa ni o mo kàn fẹ́ lẹ̀ pa ni o mo fẹ́ lẹ̀ pa mi fẹ́ lẹ̀ mi fẹ́ nẹ̀ mi fẹ́ nẹ̀ mi fẹ́ nẹ̀ mi fẹ́ nẹ̀. I don't want to beat you. They don't just see no war. Wọ́n wá tọ́jú dàbí òní ní ṣe kọ́ni kọ́ni àti ẹ̀. Àjàbí ọ̀nà dá fún ẹ. Ìwọ́n ọmọkùnrin yìí ká ní ẹ o. Ìka ní ẹ o. Ṣé wàá ní ọwọ́ tó fi nà mí yẹn? O ò tún ní fi ṣe kọ́ni mọ́ ní ayé ẹ. Wọ́n lọ ṣé torí jẹ́ẹ̀dì kékeré tó wà lọ́wọ́ ẹ̀ ló fi fi pọ̀ oyè nẹ́sìsì kó máa fi mọ tí ó ṣì kiri ni kó máa fi ṣe dáadáa kiri má wọrí ọlọ́run tó fún ẹ lọ́wọ́ yẹn máa gbà lọ́wọ́ ẹ̀ ẹ bóyá tó bá lówó mọ wà á lè wà á fi di ọ̀wà fi jókòó sínú ilé ẹ onírànú òṣì àgbáyọ ọ̀jẹ̀ kí ni mo ṣe fẹ́ sí ẹ kí ni mo ṣe ẹlẹ́dàgbẹ́ ẹ̀dá fún ẹ onídàáyé ẹ̀dá fún ẹ ọlọ́ọ̀fìyà jẹ ìwọ ìka òṣì yìí àgbáyà ṣe rí. Ah àfà mi ò fi ṣe ká o ọ̀rọ̀ orí ahọ́n lásán ni o ọ̀rọ̀ orí ahọ́n ni èmi kàn sọ bíi pé bó ṣe ń lù mí yẹn pain tí mo wà òun ló jẹ́ kí n sọ nǹkan tí mo sọ mi ò mí ìnà ẹ. ọ̀rọ̀ orí ahọ́n lẹ ń pè é ẹ mọ̀ pé ẹ ń fẹnu ṣàdúrà fún ọlọ́run ti wá fẹ́ àṣẹ sórí ẹnu yóò jẹ́ pé gbogbo àdúrà tẹ̀ ń ṣe àmọ́ ṣe mọ́ la ẹnu ọ̀hún lẹ wá fi ṣépè lẹ fi sọ̀rọ̀ òdì sí ẹ̀yin ò mọ̀ pé yóò ṣẹ̀ tó fanu. broda Fẹ́miládé pẹ̀lẹ́pẹ̀lẹ́ wá tọwọ́ tìyín náà gan-an gbogbo ọ̀rọ̀ tí mo ti ń bá yín sọ bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti ilẹ̀ ẹ dì í mú kẹ́ ẹ mú lò ẹ mú wù níwà kò dáa kí ọkùnrin mọ́ lùyàwó rẹ̀ ọkùnrin tí bá ń lùyàwó rẹ̀ ẹranko ní ẹ̀hànnà ni torí pé ọkùnrin tó bá ń nàyàwó ẹ̀ ọwọ́ tó ń gbé sókè tó fi ń lùyàwó rẹ̀ òun fún ara ẹ̀ fi ń lé àlùbáríkà kúrò lọ́dọ̀ ara ẹ̀ ni ó fi ní yálò bàríkà ara rẹ̀ kúrò ní kò dáa kò dáa hmm? kò dáa kéèyàn ọmọ nubin anabi muhammad sallallahu alayhi wa sallam ó sọ nínú àdìsí ẹ pé obìnrin nǹkan ẹlẹgẹ́ ni wàláì nǹkan ẹlẹgẹ́ lóbìnrin ó yẹ ká mọ gbé wọn gẹgẹgẹgẹ báyìí ni òun ló mú mi rántí ìtàn wàlíì ọlọ́run kan ṣe rí wàlíì ọlọ́run yìí ó jẹ́ ẹni tí gbogbo òlu fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n ìyàwó tó fẹ́ sílé ó jẹ́ oníjàgídíjàgan obìnrin òní wá láyèyàn ó wá díjọ́ kan arákùnrin wa lọ sọ́dọ̀ ọ̀rẹ́ rẹ̀ ó wá rí bí ìyàwó ti ọ̀rẹ́ rẹ̀ bó ṣe ń ṣe pẹ́pẹ́ fúrú fún ọ̀rẹ́ rẹ̀ ní ọkùnrin ìgbésọ́kàn ló bá délé ló bá wá bá ìyàwó rẹ̀ yìí ó lù ú ó lù ú bí ètò ẹ̀jẹ̀ ló bá lé e jáde bàbá àtìgbà tó ti lé obìnrin yìí jáde gbogbo nǹkan arákùnrin gbogbo nǹkan rẹ̀ dojúrú ni àwọn aráàlú tí wọ́n ń gbé gègé tó ń pọ́n lé ó wá tí wọ́n ń wò tó ń pòṣé tí wọ́n kò lọ́nà tí wọ́n ń bú ọ̀rọ̀ rẹ̀ bá dojúrú. kò yé wà ní ọlọ́run yìí pé ìyàwó rẹ̀ tó jó ní jàgídíjàgan yìí ni ọlọ́run ń wò mọ́ wà ní ọlọ́run yìí la. tó fi sọ dẹni yẹ ni láwùjọ bọ́dà Fẹ́mi ládé ẹ mọ̀jà mọ̀ ọ̀nà wa mọ́ ẹ mọ̀ mọ̀ ọ̀nà mọ́ ṣe ti gbọ́. Hmm. afa ìṣèlú Fẹ́mi Ládé hmm. sórí ìwọ náà ó kéwèé púpọ̀ lórí iṣu yìí ó kéwèé púpọ̀ eh, gbogbo gìràgìrà nǹkan nǹkan tó ń ṣe eh, kì í ṣe lórí ìyàwó ẹni nìyẹn máa ń ṣe sí i ìyàwó ẹni nìyàwó ẹni ẹ ti di ọ̀kan and since you are one n tó bá sọ ládùúrà á gbà n tó bá dẹ̀ fi òdi ẹnu sọ nípasẹ̀ wípé kì í ṣe pé bóyá ó ṣẹ̀ ó ti lọ kó ṣẹ̀. Um, bẹ̀tàfà kí Fẹ́miládé kó promise lójú gbogbo wa wípé òun ò ní ná ìyàwó mọ́ òun ò ní bá treat ẹ̀ mọ́ tó bá ti ṣe yẹn fún pẹ̀lú ìyàwó ẹ̀ máa lọ lé wọn láyọ̀ tàlàfíà. ẹ ṣe gan sa àgbáyé àjẹjà rẹ. àlọ́ màmí mo dúpẹ́ fún gbogbo ìtọ́jú tẹ́ ṣe fún èmi àti ìyàwó mi mo lọ́kàn mi tẹ́lẹ̀ pé bí àyàn àti ìyàwó mi ẹjọ́ ń fẹ́ra yín mo dẹ̀ tí tí má ti dé bíbá yìí tí ẹ̀mí ìbá mú ìyàwó mi kún bíbá yìí èèyàn kan ni wọ́n máa bọ́ lọ́n lé. àwùsù mi láì àwùsù mi láì broda Fẹ́mi Ládé bá a ti ṣe ń bọ̀ ẹ mú eléyìí dá ẹ mọ̀ bẹ́ẹ̀ dá ní. láà ilà ilà ilà mi mo lọ sùn ẹ̀bẹ̀ tó yẹ kó mọ̀ pé ilé ìwọ náà mọ tó máa bá ń bì you shouldn't have actually ah ah no no no kò make sense anyway. fẹ́ẹ́ yàwó ẹ̀ kẹ́ ẹ. owó dàgbàdàgbà kọ́kọ́ bẹ kọ́kọ́ bẹ bàbá kọ́kọ́ bẹ sí. ah o ah, ti bá ìdè. ẹ̀rọ ajá rẹ mi àṣìṣọlá ètùtù ìdọ̀kọ̀ yín mú ìdọ̀kọ̀ yín mú wọ́n bẹ̀rù ìdọ̀kọ̀ náà bá bẹ̀. Hmm, hmm. màmí ìyẹn ni pé obìnrin ní nǹkan ẹlẹgẹ́. bẹ́ẹ̀ni obìnrin gangan ló yẹ ká máa pè ní nǹkan ẹlẹgẹ́ ìyìn tí ọlọ́run dá sí obìnrin tó jẹ́ nǹkan ẹlẹgẹ́ ó pọ̀ obìnrin ò gbọ́dọ̀ sọ wípé mo wà níwòwò mo ṣépè fún yàn ó máa mọ̀yàn ọlọ́run dá gbogbo nǹkan fún obìnrin tó pọ̀ lọ́nà àrà wo àwọn tó ń lọ sí mẹ́kà tó ń rí yẹn aṣọ ẹyọ kan báyìí tí ọkùnrin bá fi pa kájà nìkan ni obìnrin nǹkan méje ló dá fún wọn tí wọ́n gbọ́dọ̀ wọ̀ sórí pé ọlọ́run dá gbogbo nǹkan nǹkan ẹlẹgẹ́ fún obìnrin tó pọ̀ pọ̀ ah. ẹ ṣe máa mi jàre ọkọ mi. wọ́n sọ bẹ́ẹ̀ àgbà òní tán lórí ayé. àmì o àmì o kárí.